person wey no know where e mate take make am go run run run run go lọ́kọjà mhm. tó bá tún wá dé lọ́kọjà gan tán kò tún wá nírè nǹkan tó ń wá. kí lẹ jókòó tì rádaràda. sọ́jà <laughs> títí wa ló ń pè rádaràda má sọ̀rọ̀ báyìí tọ́pẹ́ ẹ̀yin náà ẹ ṣàánú wa ẹ rí bí mo ṣe wà báyìí ẹ ṣàánú wa náà àwọn náà kúkú jókòó rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn náà gbogbo bí tá à ń dé lọ sọ fún wa pé ibi báyìí ni òpù wa wà o pé ká jókòó ti ọjà tá à ń tà pé àwa náà máa make in life ṣé bí wọn náà lè lé ilé ni Angela ẹ̀ẹ́dẹ̀ ṣàánú wa. Ah, àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ báyé yín jẹ ni ó ń tàn yín ni hope wà nù eléyìí jọ kí ni hope tó wà nù eléyìí kẹ tó sanwó lé kẹyìn gan tó wà òkè kẹ tó tún fáwọn parents yín ah, mi understand o wọ́n ń tàn yín ni. a ṣáà ń jẹun a ṣáà ń jẹun. ìwọ́dẹ̀ ló fún àìdáadáa yìí ah ọmọ yìí kàn ń waste bóyá kò bá sọ níta ẹ ṣàánú wa ẹ ṣáà mọra wa ti pẹ́ àṣà ṣẹ̀ṣẹ̀ máa mọra wa ẹ ṣàánú wa Angela ṣe bí wo rèé. ẹ̀yin ò lè ah yẹn ló simple jù ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn àṣà ti fún ẹ ní address fún ẹ̀gbọ́n ẹ̀ kẹ́ wá sílé wa kò le rárá. ẹ ẹ mhm. ká wá sọ́dọ̀ yìí <laughs> màá sọ fún. mo trust mo ibi tí wàá ní ó yá bàbá tẹ̀lé mi. Ah. Angela kí ni oṣù ẹ yìí kókó zanoti. <laughs> ó ga ó dẹ mọ gbogbo àwọn kinní yìí ó wá ń dọ̀la rẹ̀ pẹ̀lú. ọ̀rẹ́ mi ò rí pé eléyìí fine. àwọn ọ̀dọ̀ wà fine yẹ́lò. ní kíni. ó jẹ́ drop ẹ̀ má kó dùn wá lè wa o èmi á advice ń sá síbi òòrùn bí a kò súnmọ́ bí òòrùn yẹn dáadáa sódà ìdùn yẹn á lè rìn lọ. kí ni nǹkan tó ń tún àti sọ ọ́sìn so àwa là ń taṣọ tó ní ìdùnnú. Ah, wo àwa ti fẹ́ máa lọ ni. má worry condition yìí máa tó change honestly you still look good all the same. <laughs> kó sọ fún. all right. ó ah, ah, Take care. Angela. Bye. díẹ̀ díẹ̀ áá wá kó sí gọ́tà. bóyá àgbo ojú ẹ̀gàn nítorí náà. ọ̀daràn orí mi ẹlẹ́dà mi má yàn mí jẹ o. Angela wá jí. Angela tó máa ń tọ̀ sára ní sùkúl ló dẹ tó wọ mọ́tò lé nìyá ọlọ́run ṣáájú mi. Ó ló mọ̀dé kí wọ́n takú bẹ́ẹ̀ kú torí ọlọ́run ẹbí kí ilé yìí àti mi láyọ̀ ilé ayé yìí ti bàjẹ́ ọmọ inú yín ló wọ mọ́tò. Ó ga ọ́, èyí lè gbé ládùúgbò tó tó yìí ká lè mọ̀ ìgbà tí gbogbo àjọ bẹ̀rẹ̀. Hmm. mo ò ṣe fi gbogbo pele wọn fáìn sílẹ̀ ká bá nǹkan tá a bá wá bí ká sọ ẹ jọ ẹ fọ̀nà àwa náà. ṣẹ́yìn mọ̀ wípé adìẹ ò kí ń fi ibi tó tó jẹun ọmọ ẹ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ fọ̀nà hàn èmi ò rí big deal nínú ká fọ̀nà hàn yín èmi ò rí big deal nínú ká kọ́ ọmọ lùbọ́. ṣí o ṣí. ẹ̀yin náà dé bad o touches díẹ̀ díẹ̀ lẹ́kàn need. we are packaged girls and we are into runs. runs. that's what we do. bá a kí ló ṣe ẹ o fẹ́ máa package ẹ o ti package ẹ jù máa ń. ẹ wò ó aṣẹ́wó là ń ṣe high class aṣẹ́wó ni wá. aṣẹ́wó. ìtọ́lọ́ ń pákéjì ń pákéjì fún yín ni ṣé ń gbọ́. aṣẹ́wó lẹ́yìn ṣe níbo lẹ fi jọ ọmọlúàbí yín sí abẹ́yìn tájọ bẹ̀rẹ̀ kọ́ ni ṣé mi ò mọ yín dáadáa ni ẹ̀yin ṣaṣẹ́wó. ọlọ́run ò ní jẹ́. Abigail Abigail ó fẹ́ help wa ni oore ló fẹ́ ṣe wá ṣebí àwọn tó ń ṣaṣẹ́. kí lè rọ̀ kàlẹ́ ara ṣẹ́gbọ́n kan tó sọ ni bóyá kẹ́ sún scarf yín sókè. ẹ wò ó ṣe é gan ẹ gbà ó yá de ti jẹ́ yá lọ àbẹ́ òde yìí. ẹ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ àtẹnujọ oṣù tó máa fa ikú náà nìyẹn yìí. ẹ wá kúrò jàre ẹ yẹ ẹ gbọ́ ẹ gbọ́ báyìí. ẹ wo tẹ bá fi lè lọ tẹ bọ́ sáńbẹ̀ ẹ má padà wá síbí báyìí mọ́ o pé ẹ lọ tún rò ẹ lọ padà wá a ní gbarú ẹ rárá. ló tẹ̀ máa ń ṣe ilé ìgò ilé wo ni wọ́n má jẹ́ kí n wojú ẹ o onírànú òṣì aṣẹ́wó. etí ń pariwo ju ẹ lè máa lọ you don't have to shout here you can go. bẹ́ẹ̀ jọjọjọ ẹ ẹ ẹjọ́ mi fẹ́ máa lọ bàbá yín jà o. wọn aṣẹ́wó ṣì. wọ́n dájọ́ aṣẹ́wó lọ ni. àwọn ará bí èrò kò easy láti get away. ìjọba ń gbé drink. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ẹ kí hallelujah. hallelujah hallelujah hallelujah hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Bàbá jọ̀wọ́, mo ti rí nínú ààyè ìdẹ̀wòpọ̀. Jàre wá kó mi yọ, ó kú mi kù ọ́. Àyẹ́sẹ́ mi ń bẹ bàbá sì rántí wípé Jésù ẹ̀rù ní bàbá. Hmm, Sister Abigail. Pastor sista layo, hmm. níwájú Ọlọ́run rònìyàn gbọ́dọ̀ pé jẹ́rìí irọ́ iṣẹ́ rẹ̀ ń ṣe yẹn òun rẹ̀ má tẹra mọ́ o iṣẹ́ gọgọrun ẹ̀yìn ọ̀la ayò òun rẹ̀ má ṣe kiri òun rẹ̀ má tẹra mọ́ nítorí sọ́fọ́ ìbẹ̀rẹ̀ ọ̀nà àbáyọ wa o ọ̀nà ìbẹ̀rẹ̀ ṣe máa ń là kí ẹ máa lu ìbẹ̀rẹ̀ ọ̀nà àbáyọ ẹ méjèèjì òun kẹ́ máa ṣe. pásítọ̀ bóyá ẹ understand iṣẹ́ tá à ń ṣe à ń ta àkúbè ọ̀kìrìkà àwọn aṣọ tó ti táwọn òyìnbó ti wọ̀ kù ẹ sísá layọ dédé ọ̀rọ̀ ọ̀run ẹmísọ dídí náà rè yé mi kó nìyẹn sọ fún ọrùn ọkọ òkìrìkà aṣọ ni wọn deported láti London wa àbí láti overseas wá sí Nàìjíríà òun ló ń pè ní òkìrìkà di iṣẹ́ ẹ má máa ṣeré yẹn iṣẹ́ kẹ́ máa tẹ́ra mọ́ òun gọ́gọ́rọ́ ọ̀nà wa ọ̀nà àbáyọ ọ̀run ẹ tẹ́ra mọ́. pásítọ̀ ẹ má bínú bóyá kẹ́ bá mi sọ Yorùbá mi gbọ́ yín dáadáa. Ehm, sísá Abigail ohun tí mò ń gbìyànjú àti sọ fún ẹ̀yin méjèèjì ni wípé iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò tẹ́ ẹ̀ ń ṣe gangan lọ́wọ́lọ́wọ́ báyìí ohun rẹ má tẹra mọ́ o kí ẹ mú gẹ́gẹ́ bí iṣẹ́ nítorí sọ fọ ọ̀nà àti larun ẹ ibẹ̀ gangan ló ń ẹ má ṣe lọ don't ever doubt God ọlọ́run ẹ má ṣe kíni ẹ má ní iyèméjì ọ̀rọ̀ ọlọ́run ni ṣe ti gbọ́ bóun ṣe má jẹ́ rèé yẹn o nítorí àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ wò ó wọn twenty one days. twenty one days àwẹ̀ twenty one days ogún àti olè ọkàn àwẹ̀ twenty one days wọn bá ná ẹ̀ ṣe rí ọjọ́ kẹta hmm. ẹ máa ra ìmọ́lẹ̀ méje wọn máa fi ṣe àdúrà wọn bẹ̀rẹ̀ sí gbàdúrà wọn á ké pé ọlọ́run ọlọ́run o gbọ́ àdúrà mi jẹ́ kí n rí àánú gbà lórí iṣẹ́ tí mò ń ṣe yìí ọlọ́run àdẹ́sẹ̀kiri àdá ẹnu hùn o ẹ gbọ́dọ̀ wà ní ìsira. àǹtí mi bóyá ẹ̀gbọ́n nǹkan tó ń sọ dáadáa ẹ̀yin ló ń bá wí yẹn o wọ́n ní kẹ́ má súnmọ́ ọkùnrin fún twenty one days ṣé ẹ̀ ń gbọ́. ọ̀n bá wí báwo ṣé mi jọ̀wọ́ ni ṣó jó oúnjẹ ni. pásítọ̀ kù ti sọ fún yín ẹ ṣáà twenty one days ló pé two àti one. ẹ là ṣe ra o ojú ẹ rèmi dán bí tojú la ẹ là ṣì ṣì ẹ là ṣì ṣì rèmi kọ́ mọ̀nàmọ̀nà bí títa jáyè àbí títólógbò ẹ ṣe kiri ẹ ṣe ra o sista Abigail sista Layo ẹ ṣe ra o ẹ yẹ ṣe ẹ ṣe ra o. ó òkè ó wà òkè. ṣé ẹ ti gbọ́ ṣé ẹ kó ẹ bá ti ṣe é àdúrà ti gbà ọ̀nà ti ṣí àmọ́ ṣe ẹran ṣe ẹ̀ nìkan ẹ̀ ṣe kiri ẹ̀ tààrà mọ́ o aláàánú máa wá ẹni rẹ̀ má bùkún ẹ̀ má wá ẹ̀ wò ẹ̀ jẹ́ ká gbàdúrà. ọlọ́run o bàbá mímọ́ tó pọ̀ nípa àti agbára jésù ìdáríjì àwọn ọmọ rẹ̀ ọlọ́run ìwà pẹ̀lú wọn dédé wọn bá má ṣe ọlọ́run o ìgbàdúrà wọn ní gbogbo ọ̀nà wọn níṣẹ́ wọn olúwa jẹ́ kí wọ́n rí àánú gbà dédé bí wọ́n bá dé jésù kìsì ìṣàánú rí wọn dédé bí wọ́n bá lọ lórúkọ jésù ọlọ́run ṣàánú rí wọn a rèé máa sá kàtà bàbà yìí rí bòbò máa ṣe kébò máa yí tàrà ní àyà rèé mọ́ bó ń ta bàbà yìí rí bòbò máa yí kàntàrà bò pé yín náà yí tàrà líkìnyàdà olúwa gba àdúrà ara ọmọ rẹ jésù olúwa wa. sísá abigaili. ẹni sùúrù wàhálà tí wọn ń gbóná báyìí èló lè ta. ẹ̀ẹ́mi lè náà gba three fifty eléyìí four hundred. kí ló dé kóòdù wà lára ẹ̀ kò bá two hundred. rárá kẹlẹ mo ní two fifty kébì náà ṣe mọ̀ pé mo fifty naira mi fifty naira. mi náà ti taṣọ rí náà wọ́n lè ṣe máa ń ṣe bá mi láìkí o ṣé mo sọ fún i told you mo sọ pé ká má wá síbẹ̀ wọ́n tó sọ bíbí bébì. alẹ́ náà dẹ̀ fáìn o. àwọn kò kópa ń lè wá jùlẹ̀. àǹtí ìyá ẹ̀ tí ẹ̀ mọ fashion. kí ni kí ni nǹkan náà. ẹ̀ ẹ̀ lè yé kú ni. designer Mickey Mouse. mo bèbí ṣe láìkẹ́. I don't want mo láìkẹ́ mo fẹ́ mo láìkẹ́. àǹtí ìyá ẹ̀ ti máa ń bínú jù ṣé báwo pé ẹ̀rà ilé yìí sunday ń bọ̀ wá bíbá wa mú sin àbúrá sunday ó láìkí eku gan. mo láìkẹ́ mo fẹ́ mo láìkẹ́ ẹ mú ẹjẹ àwọn ẹtẹ ní kí n sílẹ̀. nílẹ̀ gan fi ti ọkọ yín. ṣùgbọ́n ó kó bí ẹ lè máa wà òkè. òfò ní ṣá tó ò rí mi ni wàá mú nǹkan báyìí ilé máa fi tà ń sàlà. ilé náà dẹ̀ máa fà ìlò designer ni. àmọ́ ìyá náà ti tajà rẹ̀ ọjà ọjà náà lè ṣe everything is how much. ah two five ne. pé kí ló ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ mu dání náà. kí ló ṣẹlẹ̀ àǹtí. kí lẹ sọ. two five ni. mo ti sọ fún ẹ mo ti two five òun náà wò ó two five. àǹtí ẹ bá wa yọ five hundred kúrò rẹ. èmi ò mọ èyí tí mo fẹ́ yọ nínú gbogbo nǹkan tó wà ní báyìí. ẹ gba má bínú àǹtí o. ẹ máa ṣe àwọn ọlọ́jà ọ̀hún. wọ́n ní skóòpù ẹ̀yẹ̀ wà yẹn àwọn náà fífi fífi nà lọ́yà. ṣé àmọ́ àbúrò customer is always right ṣé nǹkan tá a fẹ́ ṣe sí. òun náà ni nylon yìí ń rìn. ẹ má bínú ọjọ́ yìí màá bá yín ṣe nylon tuntun. jẹ́ ká lọ. ẹ ṣe o. kò sí wàhálà ọkùn mi ìbínú. ìṣàlùmí òun náà lọ sí torí ẹ̀ sọ̀rọ̀ tó lúwẹ̀ẹ́ owó tó ń dùn ọmọ inú èèyàn. ẹ káàsán kí lẹ fẹ́ rà. mi ì rajà. ẹ rajà kí lẹ wá ṣe. àtọ̀dọ̀ àǹtí Láyọ̀ ni mo ti wá Láyọ̀. kí ló ṣe wọ́n. wọ́n ní kí wọ́n bá yín mo ń wáṣẹ́ ni tí wọ́n ní kí wọ́n bá yín pé bóyá mo lè máa bá yín ta àwọn aṣọ kí mi náà lè máa rí chẹ́ńjì díẹ̀díẹ̀. ẹ jọ torí olóyè inú èwo bíbá ìdàdà ṣé bíbá ìjọ supermarket. nínú àwọn nǹkan tẹ̀ ń ta díẹ̀díẹ̀ iná èmi náà lè máa bá yín ta. báwo lè mi ṣe máa ní ká bá mi ká bá mi máa tajà ìlú là ń bíbá yìí ṣẹ́rí àǹtí kò sí nǹkan tẹ fún mi tí mi ò gbà kí mi náà lè máa rọwọ́ mú lọ́sẹ̀ mi ni ìfẹ́ ìṣàánú. nínú eléyìí èló lèrè ah mo ti mọ tipẹ́tipẹ́ pẹ́ gbọ́ mi pònú èmi ni mo ṣe ti wá ń kọ́ fáàmì ẹ̀ báyìí. ẹ jọ nítorí Ọlọ́run ọ̀sìn ilé bóyá kẹ́ padà wá ẹ wá máa lọ ìjọ nítorí ẹ wá máa lọ ẹ máa lọ kẹ padà wá ẹ wá máa lọ tẹ́gbọ́n mi bá dé kẹ́ padà wá. mo ní ká wá máa lọ ẹ wá máa lọ ẹ wá máa lọ ṣé bẹ́ẹ̀ ṣe ń rí báyìí ṣojú mi funfun ni ẹ rí pójú mi rẹ́ẹ̀dì àbí kí n wá rọ̀lẹ́. màá kọ̀ ní ẹ máa lọ. ṣé mi mo pè yín wá bí. mo ní ẹ máa lọ abẹ́ máa rajà. ìwọ láwọn ilé ìbáyìí lórí ọlọ́run mú mi ṣe máa ń ṣe bí ẹjọ́ rí ẹ̀yìn báyìí. èló ni wọ́n gé nínú nǹkan kékeré ta kó lẹ́yìn lóṣù náà ti fẹ́ bọ́ àṣẹ sales girl. ẹ̀gbọ́n mi dẹ̀ wá wà kó wá ponú báyìí lórí ọlọ́run ká ti rò ó And your mi ṣẹ́rí by this time next week èmi Tọ́pẹ́ mo ti máa dún lamẹ́ríkà bẹ́ẹ̀ ṣẹ́rí èmi Tọ́pẹ́ tẹ̀ ń wò yìí tó wọ́n máa fi next week màá ti America. Hmm. yeah because ìlú yìí ó to sú mi kò síná lẹ́ni ogun boko haram lọ́la i'm tired i'm tired of this country i need to leave. Oh. Hmm. ẹ wo torí ẹ̀ mo ṣe wá ní pé kí gbogbo wa kí ẹ bá mi ṣe àjọyọ̀ ká ṣe toast pé mo ti ń lọ sí amẹ́ríkà láyọ̀ àti àlàáfíà so let's make a toast. before toast jọ tó bá ti wá lọ sí ìgbà wo ló máa padà cause mo ti ń mí ìsẹ́ báyìí láì tí ì lọ ẹ̀. <laughs> máa gbọ́ ẹ ṣé ìrètí ẹ rí mi mo ju èèyàn tó lè padà wá in the next twenty years no ṣé ti máa ń land sí amẹ́ríkà báyìí ṣẹ́rí pálí mi máa yá tí yóò bá dẹ̀ yá má jù sómi ó lọ nìyẹn èmi padà wá sílùú yìí. àbà ọlọ́ máa jẹ. ìlú náà ṣì máa dà ṣùkọ́lọ̀ kó jọ kó kàn bá kó sáwọn olórí wa nínú ni ṣùgbọ́n mo mọ̀ pé o àsìkò tó wà lókè àtàwátàwá ń bí àjọ máa rówó ṣayé ni. àmín àmín àmín sọ má fọkàn sí yẹn. ó dà sí problem ọlọ́wà ṣe é fún mi. now wọ́n fẹ́ ṣe àdúrà ẹni tó bá wù kó ṣàmì o torí àdúrà tèmi ni mò ń ṣe fúnra mi bí mo ṣe lọ sí amẹ́ríkà gbogbo orí amẹ́ríkà kó máa jẹ́ tèmi nìkan gbogbo ìbò amẹ́ríkà kó máa fowóre wá mi rí. àmì o. dọ́ọ̀chì ni dọ́là ni pound ni dọ́ọ̀chì ni gbogbo ẹ̀ báyìí kó máa kó wọn wálé. àmì àmì òye ní kàtó sí. hey mrs america. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah lejana. Let me take it. Look black on the beat. Just in the building. Hey, your bump right again. Thank you, I'm not even too long. I'm kó dẹ̀ mọ̀ pé mo ní plan pé nǹkan níyàwó mi ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó yọ dáadáa ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ká ṣe dáadáa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó yọ dáadáa ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ká ṣe dáadáa ọmọ yẹn pa mí lẹ́yìn tó ti mú pa mí mi ò dẹ̀ sọ fún pé kẹ́kẹ́ ìtì mi ilé olúmọ like I ó fún mi sáyìn mímí ọ̀rẹ́ mi tó jẹ́ 1960 fún mi lọ́mọ ní New York City ìgbà tí mo lọ sí concert ní kí kan mo ti tán mo ń fẹ́ tó bá fún mi lóhun tí mo fẹ́ jẹ́ láyọ̀ lọ́pẹ́. ìyá yìí ti tó gẹ́ ìyá yìí ti tó gẹ́ olùwàdìdè fún ìrànlọ́wọ́ olùwàdìdè fún ìrànlọ́wọ́ olùwàdìdè fún ìrànlọ́wọ́ àti ń bá àwẹ̀ yìí bọ̀ ti pẹ́ olúwa wa gbàdúrà wa michael mímọ́ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ìyá yìí ti tó gẹ́ olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa ṣàánú fún gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ olúwa tó bá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ló jẹ́ kí ìyá yìí pọ̀ tó yẹ olúwa ẹ dáríjì olúwa ẹ dáríjì olúwa ẹ dáríjì ìyá ò lè tata káwa ọmọ náà tún máa tọ̀ kiri ká olúwa ẹ ṣàánú fún wa olúwa ìyá yìí ti pọ̀jù ẹran aláàánú sí wa aláàánú ní gúúsù aláàánú ní ìwọ̀ aláàánú ní ìhà oòrùn aláàánú ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé olúwa ẹran aláàánú sí wa ẹ ṣàánú fún wa olúwa ṣàánú fún wa olúwa dìde ìrànlọ́wọ́ jésù kristi ó ẹ dìde ìrànlọ́wọ́ ìyà yìí ti tó gẹ́ o gbogbo àwọn ẹgbẹ́ mi ti wà ní ọkọ̀ olúwa ẹran aláàánú sí mi ọkọ tó máa ṣe bíi bàbá tó máa yọ wá kúrò nínú ìyà yìí tó máa gbé èmi àtàbúrò mi lọ́wọ́ sókè olúwa wá gbé pàdé wa ẹ má jẹ́ ká mọ́ olúwa ẹ má jẹ́ ká mọ́ ó ti tó gẹ́ ọlọ́run ọba Elédùmarè ṣàánú wa ìyá yìí ti tó gé olóró bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ ṣàánú mi mi ò fẹ́ mọ gàrí tí ó sì ṣúgà ní ẹ̀mọ́ ọlọ́run ṣàánú fún mi ọlọ́run bá má jẹ́ kí ìyá ìjẹ́ wá gbé má jẹ́ ká ti mi dúdú olúwa. mi ò fẹ́ fẹsẹ̀ rìn mọ́ ọlọ́run Elédùmarè akúbẹ̀tà ta ìtì sú mi ọlọ́run Elédùmarè ó ti sú mi ṣàánú mi ọlọ́run gbogbo ibi kíbi tálànù bá wọ ọlọ́run Elédùmarè gbé wọn dìde kọ́ wá ràn wá lọ́wọ́ aláàánú ọkùnrin aláàánú obìnrin aláàánú àgbà aláàánú ọmọdé gbogbo ibi tó wà láàánú bá wà jẹ́ kọ́rìntàn wá kọ́ wá ṣe wá lóore kó wá ṣe wá láàánú ọlọ́run ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmọ́rẹ́ mi ìfẹ́ fẹ́ tẹ̀rí mọ́ mi ìfẹ́ sùn yàrá tí ò ní èsì mọ́ ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmọ́rẹ́ òru yìí ti pọ̀ ju ọlọ́run ṣàánú fún wa mi ò fẹ́ tọkùn ká mọ́ ọlọ́run ọba ṣàánú fún mi. ó jẹ́ kí àwọn ẹgbẹ́ mi sọ pé kí n kó bàtà fún wọn lọ́rọ̀ ọba ṣàánú fún Jésù Kristi mo jẹ́ kí ayé jẹ wá gbé olúwa. àánú rẹ̀ ó lúwa làwa ń tọrọ ràn àánú rẹ sí wa ẹyẹ tí ń fò àtẹ̀rà tó rinlẹ̀ rí wọn lọ́pọ̀lọpọ̀. o, wo o ti sú èmi o ó ti sú mi gan-an ni ìjọ wo la fẹ́ ṣe lè dà a ti gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbogbo ẹnu wa ti gbẹ tán a ti gbàdúrà gbàdúrà gbàdúrà ohun ti fẹ́ ha tán ó ti sú èmi o a ah! ṣe bínú bíbélì náà ló wà pé tírètí bá pẹ́ jù ó lè mọ̀ọ́kọ́ ṣàárẹ̀ ó dẹ̀ lè mú ọkàn ṣáko lọ kí ló dé kí la ṣe ó ti sú mi in fact mi ò gba àwẹ̀ mọ́ mi ò gba àwẹ̀ mọ́ ó ti sú mi. èwo ah. ti sú èmi náà fúnra mi o mo kàn ń wò yín látàárọ̀ ni mi ìmọ̀ pé kó tó wà nù mí gan lẹ́yìn fara yín sọ síta gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ti sú mi èmi ò lè má gbàwẹ̀ yín mọ́ ó ló má jẹ́ kó lu ẹ̀tẹ̀ lọ ní ọ̀sà èèyàn kò wà nílé láti jọjọ́ èèyàn lè jáde èèyàn lè jẹun èèyàn ò lè lọ síbi kankan adẹ̀sí ní twenty one days ó ní twenty one days àwẹ̀ torí kìíní ṣẹ̀ṣẹ̀ bricklayer là ń ṣe ni ó ti sú èmi èmi ò ṣe mọ́ o mi ò ṣe mọ́ o nígbà gbàgbà ìgbà ìlú ojúmọ́ ìmùlẹ̀ mi ò ṣe o. bò bò dúró ná ṣe ṣe ah fine ẹ àwọn tí ò fine tó wa wọ́n rán láàánú náà kí ló ṣẹlẹ̀ gan-an náà gbé ti sú èmi ó ti sú mi o ah, ọmọ mi ò lè wá kú o bóyá ká tètè wá solution sọ́rọ̀ ara wa èmi máa wá solution sọ́rọ̀ ara mi o. ah ọlọ́run o ṣe ìyá gbọ́dọ̀ tata kí ọmọ tún wá tàlùbọ́sà ni kí ló dé. olólù ẹ dìmọ̀ báíbù bẹ́ẹ̀ tó ní tó ní future ó ti sú èmi o. wo a ní láti wá ọ̀rọ̀ kan fi ṣàdá ó ti sú mi. bóyá kí kúkú gbalẹ̀ Angela lọ mi wá solution sọ́rọ̀ ara mi mo mi ò lè wá kú o. Angela. mi wá solution sọ́rọ̀ ara mi. Angela tó ní ká wá ṣiṣẹ́ aṣẹ́wó. aṣẹ́wó kọ́ ló pe ni aṣẹ́wó ló pe ni. Abigail. Rose ló pe kò ń ṣe aṣẹ́wó. aṣẹ́wó laṣẹ́wó ń jẹ́ aṣẹ́wó laṣẹ́wó ń jẹ́ àmọ́ wọ́n máa ṣaṣẹ́wó ni ta ló sọ fún yín pé ṣé wà tí rọ́ọ̀sì kankan náà ni ṣé spelling ẹ̀ jẹ́ kankan náà lójú yín ni ṣebí spelling ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní ẹ̀wọ̀n tó pa ṣé wà tí rọ́ọ̀sì kankan náà ni kò ń ṣàṣẹ́wò ẹ̀wò ló ti sú mi o. ọlọ́wọ́ mo lójú ẹ wà ẹ̀dọ́ òde ṣàánú wà ọlọ́wọ́ òde ṣàánú wà oh my god ó ti sú mi o ó ti sú mi ó ti sú mi máa kàn jókòó sínú ilé gbogbo gbà á máa gbàwẹ̀ máa gbàwẹ̀ máa gbàwẹ̀ ṣé mi mo pa Jésù ni. ṣé ṣé tuntun ni títí kí ló ṣe tọpẹ. ó yẹ kó òun dé ìsọ̀ gbé sílẹ̀ lẹ́nu ìgbà yìí o. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀ ẹlẹ́dàá mi kí ló máa ṣe. Ah, lọ́dọ̀ ṣe fẹ́ mi. mi ọ̀rẹ́ mi kí ló máa ṣe kí ló máa ṣe ọ́ kí ló ṣe Tọ́pẹ́ ah, mo dára pé Tọ́pẹ́ mo pé mo dára mo pé mo dára kí ló ṣẹlẹ̀ sí. ó dà pé ibi tó ti lọ ṣe rose lánàá lọ ti lò ó. pé òun kẹ́sì olúwádìí sílẹ̀ lẹ́ni báyìí o. rose ah, rose ah, mo pé mo dára Tọ́pẹ́ mo sọ fún ẹ o òun lọ́rùn ẹ̀ ń yẹ ẹ̀jẹ̀ yìí. mo dárò tó bá yá mi ni ń aṣọ tó ní dùn ó ah, mo ń bọ̀ níbo lẹ́ lọ àti ah, ìmágbélé mo ah, ẹ̀yin tó láyé ẹ̀mọ́jì ó hun mí o torí àdáṣe níhun mọ́ ìbà ò ní kọ̀kọ̀ọ̀kọ̀ làárọ̀ kọ̀kọ̀ọ̀kọ̀ lídà báyìí ara gbogbo ẹ̀yin ẹ̀yin àbúrò mi. bàbá. ẹ kú oríire. ẹ ṣé. àbẹ́ ẹ̀ gbọ́ ẹ̀yin ti dágbére fósì. Ah! ẹ pé mo dágbére fósì. mo dágbére fósì. ẹ̀yin tí ẹ ti kúrò náà àwọn tí ń pè mọ́ tálákà ẹ ti dolówó ẹ ti dọlọ́lá ẹ ní kinní kan owó ni ẹ pè é iṣẹ́ yìí ti parí àwọn tó láyé ti gbà á. Ah, ah. Ah, ẹ̀yin tó la yí ẹ ṣe o. Ah. irúnmọlẹ̀ ti gbà á wọ́n ti fóun yín wọ́n ti fi ṣàṣẹ mo ti parí gbogbo iṣẹ́ tán. látijọ́ bàbá mi oṣó táyọ̀ ti fi lé ń e lọ ojú tèmi rí iṣẹ́ yìí sì rè ń ò ṣe é fún èèyàn méjì rẹ̀ ní àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe fún ẹ ṣé bàbá. ẹ̀yin lẹni àkọ́kọ́ òun bèjì ló tún wá bá dé. ẹ ní owó ẹ lówó yọ pọ̀ ẹ lọ́lá yọ pọ̀ ẹ débi pé ẹ lè bódìdí orílẹ̀-èdè kan ẹ̀yin bẹ́ẹ̀ mo sọ fún yín àmọ́. gbowó àwọn ọkùnrin yóò tún tẹ̀lé o ọkùnrin yóò tẹ̀lé ẹ mọ̀ ẹ fari ni ara rẹ ti ń bọ̀ akọ wà fa àwọn akọ bí bá sì ti bá yín bíi kí ọmọ bí ìyá ah, ti ń kó òmù yẹn pé wọ́n mọ ọ̀rọ̀ sí gbogbo nǹkan ni màá fà wá. <laughs> ìwọ̀nba ni ẹ sá o ẹ dákun ẹ ẹ jọ̀wọ́ ara yín ọmọ tí ò tó yín yóò pè é bọ́ sọ ẹ bọ́ èyí tó jù yín lọ yóò pè é bọ́ sókòtò ẹ dákun ẹ bọ́. a ah, baba tó bá pe wèrè àtàsínwín náà kọ́. ẹ dákun ẹ bọ ẹ bọ ẹ bọ́ ntọ́wọ́ fi wá nù gbogbo wá náà nù. yìí kókó. ṣó ti yé yín ọwá léèwọ̀ o hmm. ṣe ríṣẹ́ tí mo ṣe fún yín yìí ojú kan bá fi yọ̀ sí iní somi sí ṣọ́ọ̀bù tẹ́ ẹ wà tẹ́ ẹ fi ló lọ́ tẹ́ ẹ fi là ẹ gbọ́dọ̀ kú òun bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ńgbà náà lẹ́wàá pé owó ti dé ọwọ́ mi ti ràn ọwọ́ mi ti bà á ẹ wá lọ gba ọ́fíìsì kan làbẹ́ lọ gba ṣọ́ọ̀bù kan ẹ wá kérò sílẹ̀ fi ya kan sílẹ̀ irọ́ ẹ mọ̀ dẹrú ẹ̀wò ẹ mọ̀ dẹrú ẹ̀wò lásà o. ojú kan náà ni ẹ dúró sí àti. bọ́ sí kọ̀rọ̀ ten town náà ni ẹ mọ̀ ta bí ẹ bá ti ń bọ́ sí kọ̀rọ̀ báyìí kí wọ́n sì mọ̀ yẹ̀ wò. ẹ mọ̀ lọ ọmọ ọmọ ẹ wá lọ ṣáínà ẹ wá lọ ń kaṣọ wálé ẹ̀yẹ ẹ mọ̀ bá wọn dẹrú ẹ̀wò bẹ́ẹ̀ ṣe kó nǹkan yín wá ń bọ́ sí kọ̀rọ̀ náà ni ẹ mọ̀ ta ńlọ bá tán. bàbá mi ò rò pé yẹn possible o a lè lówó tó ń sìn kó wá jẹ́ pé a tún máa dúró sí ṣọ́ọ̀bù tá a ti ń tajà tẹ́lẹ̀ kò possible o bá ṣe wáyé ó yẹ ká lọ sí bíábí VGC Lekki Banana Island a lè dúró síbẹ̀ yẹn mọ̀. ẹ nàá àbí ọ̀pẹ bíi Allen Alade market. bàbá kò possible kò lè work. ẹ wo ẹ fi dvd ilẹ̀ ẹ má lọ ibì kankan ẹ gbọ́ ibi ẹwà náà ni ẹ dú sí. Si báwo èèyàn bá sì kọ́ bọ̀ lẹ́nu bí wọ́n bá ní kí ló dé ẹ̀wọ̀n òkú bí wọ́n wà ẹ pé ẹ̀fẹ́ forí rùn yín lẹ̀ ni ẹ pọ́dọ̀ tó bá gbàgbé orísun rẹ̀ dandan ni kó gbẹ ẹ sì fẹ́ gbẹ àti pé iṣẹ́ tẹ̀ ń ṣe láàárọ̀ ọ̀yin tẹ̀ fi lówó tẹ̀ fi lọ́lá ẹ fẹ́ filẹ̀ àwọn tí ò ní lẹ̀ ń taṣọ fún àwọn tí ò ní níra bọ́ sí kọ̀rọ̀ ẹ sì pé ẹ̀fẹ́ fi wọ́n lẹ̀ ni ẹ pé ń gbẹ ẹ̀dọ́lówó tán kẹ́ ẹ wà lọ́mọ bólówó ṣe gbogbo ayé ní ọgbà kò yé yín ni. ó dàbí pé tí bàbá sọ yẹn náà ó tó excuse fún wa. <laughs> Ah, ah. Hmm, wọ́n mú bá ṣe máa gbé kalẹ̀ fáwọn èèyàn ṣe bá wà ní. kárí òye mo fọ́ fún ọ. èmi gan fọ́ fún yín. èmi tiẹ̀ trust yín náà. nǹkan tẹ́ bá ti sọ náà la máa ṣe tẹ́ bá dẹ̀ ṣe dáadáa tí a bá rí ìyàtọ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ la máa fún yín a máa ra mọ́tò fún yín a yín lówó a fún yín ní gbogbo ẹ̀. mọ́tò èmi tí a mọ̀ pé ẹ sọjí pẹ̀lú gbogbo ohun ilẹ̀ ah, ìjọ ọ̀rọ̀ eh, yìí gan-an. Eh, eh, ah, ẹ kí alẹ́ ń wí àwọn àwọn ọmọ àwọn ọmọ kan máa mọ fírun ẹ bèbè <laughs> àwọn fírun ẹ bèbè. bàbá gan jà sí. ẹ ẹ àmọ́ ẹ wá ẹjẹ àṣẹ báyìí dákun. ṣe rí onímọ́tò à ń fún yàn lówó à ń ṣeun à ń kọ́lé fún yàn ah, mọ̀mọ́ lówó hmm? mo lówó mo lọ́lá o bí n bá fẹ́ gun mọ́tò ní ń ẹ wọlé yìí ẹ mọ iye ọba dé ẹ̀wọ̀n òfin ojú báyìí lọ ni gbogbo owó àtọ́lá tẹ́ ẹ bá ní ẹ máa fi ràn àwọn èèyàn lọ lókè ta àmọ́ èmi ẹlẹ́dàá yín ọmọ sán tí ó ti yẹ yín ẹ mọ̀ jẹ́ ń yọ yín lẹ́nu. bàbá ẹ jẹ́ ká sanjọ́ irọ́ irọ́ irọ́ ẹ jẹ́ ká sanjọ́ ẹlẹ́dàá yín ọ̀sán jọ́ ká ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan kan tá a lè ṣe sí i ah, ṣeun ìgbà ṣe máa ṣe nìyẹn. Hmm. ẹ ṣe báyìí ẹ ṣe gan ah, ẹ ṣe gan bàbá ẹ kò burú o ẹ nǹkan máa fọ ọ̀rẹ́ sọ̀rọ̀. ó ní iṣẹ́ kan táyé táyé kásẹ̀ rẹ̀ ńlẹ̀ lóru o iṣẹ́ oníhòòhò èyí méjèèjì ẹ̀yìn bẹ́ẹ̀ ni. ẹ̀yin méjèèjì ẹ̀ bọ̀ra sí òwò tó ti yé yín. ẹ̀yìn bẹ́ẹ̀ ni iṣẹ́ òun wò ni àmọ́ òun ò ní súnmọ́ yín ẹ̀mọ́ jẹ́rú ọba òun ò ní súnmọ́ bí ẹ wà tó ti yé yín ẹ̀yin ni méjèèjì náà lẹ́bọ̀ra lẹ́hó wò wọn ò sì fún yín wọ́n kàn wá wọn ò gbé nǹkan lé yín lọ wọn ò gbé lẹ́yìn méjèèjì lọ ńlọ́kẹ́yìn kò síwájú wọn afọ́kàn yín. ẹ ẹ èyí láti rírí arógbá alákèrègbè arónísùnlẹ̀ arónàbalaja ṣé ti yé yín ẹ ǹlẹ́. alẹ́ bí ọ̀ṣù. ifá. alẹ́ bí ọ̀ṣù. bàbá. máa já ṣe kó má dàbí òkú ìyá jọjọ tó kú sílé tí ń lò kó tí ń sónú ẹ̀ kú àlẹ́yìn màgá ẹ̀ lọ́wọ́ ṣìyìn. ẹ ẹ ẹ gùn bàbá àwọn eléyìí kò lè lẹ́yìn. ó di dandan ká ṣe é ifá a ṣe fáwọn ọmọ yìí torí wípé wọ́n ti rí mi bíi páwọn ní bàbá ń gbẹ́jọ́ kò sì ní dá kí n jẹ́ kójú tì hàn àwọn ọmọ àwọn ọmọ dáadáa ni àbúrò mi dáadáa ni ẹ tó yẹ pé bí ẹ bá lọ bí ẹ bá bọ̀ ọ̀dọ̀ mi ni ẹ ń darí sí ẹ ṣọ wá dáa kí n tún wá wọdò tán kí n tún mọ kérora òtútù èmi náà sì rò pé tó mo fà ọkàn wọn balẹ̀ tó pé mo mọ̀ pé mo ní mo mọ̀ pé mo ní yín ẹ jẹ́ àṣe. Hmm? èmi á gbọ́ tiẹ̀ bí ọ̀bá ń gbọ́ tèmi o. Eh, eh, tèmi àmọ́ rántí ìkìlọ̀ tí wọ́n ṣe wá lédè wọ́n ṣe ìkìlọ̀ wọn àkọrin. ẹ ṣe kéńké wọ́n ní kí ìmọ̀lẹ̀ ọ̀pá ń jẹun ọ̀dàlẹ̀ màmá ń kẹun wọ́n ní kí ìmọ̀lẹ̀ ọ̀pá ń jẹun kọ́ máa má sẹ́ni tó pẹ̀kẹ́ ẹ̀kẹ́ ní ọ̀yọ́ra ẹ̀ làwùjọ àwọ̀ igi èlò ìra ní ọ̀yọ́ra ẹ̀ sọ̀tọ̀ làwọ̀. bá a ṣe kárí náà fún wa ní ilé ìlọ́wọ́ sí i hmm, torí wọn ti ní a máa ṣèkà wọn ní a máa ṣèkà a máa bá tèèyàn jẹ a máa pọ́n láṣọ bí àparò ni. bàbá bàbá kó tó rí i pé wọ́n kìlọ̀ fún wa pé a máa ṣèkà ká máa ṣe láti mọ̀ páwo nígbà wo ń gùn ọ́ báwo bá ṣèkà wo ń gùn ọ́ àwo tẹ. àwo ọ̀yà ẹgbẹ́ mi ń gùn ọ́ ẹ fún mi ní tí n ò ní ẹ kójú ọmọ bá tì mí e, eléyìí ìṣeṣẹ́ ibi n ò ṣe ká ebi mo fẹ́ ràn án lọ ni. àwa àti amadi nàná ń títì lójú ọ̀gbẹ̀rì ni. káwọ ọmọ bá di nàná ń títì lójú ọ̀gbẹ̀rì ẹ fún mi lára àwọn sólẹ̀ tí ń bẹ lọ́wọ́ yín o. àjíkí olú. àjíkí olú. oṣó ògòròdo. ògòròdo àti olówó ayémi kàn mí. olówó ayémi kàn mí ẹ bá ń wá kanu mẹ́tẹ̀ẹ̀ta ẹ mọ̀ fáwọn oṣù lẹ́hún ẹ̀ yìí dáyàn láàmú èyí kan tèmi ń gbé kí látijọ́ ah, ẹ gbọ́ ẹ ti ń bẹ lẹ́yìn ẹ̀fà jèjì lọ ni àmọ́ tọ̀dọ̀ yẹn. mo mọ̀ pé ọ̀rọ̀ ọ̀rùn díẹ̀ ẹ bá wá kan kẹ́ ẹ jájọ ṣé fáwọn ọmọ yìí. alẹ́ bí oṣù. ilé ìfọ́n ń bá fún ọmọ tí lọ́wọ́ sí ni. kò burú ẹ fún mi díẹ̀ kí n lọ ṣe fún ẹ ẹ̀yẹn máa ń lọ́wọ́ sí i ilé fún ẹ ní bá fún ẹ ní ìdí ẹ̀gán mi lé gbé fùrọ́lẹ̀ ń gbà fún ẹ méjèèjì. kí n mọ̀ jẹ́ lọ́wọ́ sí i kẹ́ ẹ̀ mọ̀ jẹ́ fún mi fùrọ̀dẹ́ gbẹ́ fún mi ń dì í àbí kò burú mo ti gbọ́. ẹlẹ́bí oṣù máa jẹ́ fún bá fún mi àlọ́wọ́ sí i nìyí ẹ mi máa ṣe kárí. E, eléyìí ìṣeṣẹ́ ibi n ò ṣe ká ebi mo fẹ́ ràn án lọ ni. dùnà bí bá kọ́ obìnrin làwọn ọmọ yìí. àbí àbá lówó ọkọ wọn à lówó. àwọn eléyìí wọn tiẹ̀ láwọn ò àwọn ò fẹ́ mọ̀ gbà lọ́wọ́ ọkùnrin wọn láwọn fẹ́ ṣe tàwọn káwọn náà mọ̀ tọ́jú ọkùnrin ó dà bẹ́ẹ̀ ah. ẹdí ṣe dandan náà ni káwọn ọmọ wa wọn kí wọn ṣàmọ pọkùnrin ni kò ṣe sá ọkùnrin ni ó ṣe sá bàbá ẹja ṣe fún ẹ kí ni ẹ fún mi dì kan bẹ. Ah. mi láì ṣe ká o ilé ìṣe ká yẹn o. kò burú mo ti gbọ́ ó ti jẹ́ òkè ẹ̀ tó wálé dìṣẹ́ wà lọ́rùn tí ń bọ̀. màá wà kò sí gbẹ́nu òkè. ẹ lè rí gbẹ́nu sálẹ̀ kí lẹ̀ ń sọ yìí gbogbo àwọn tẹ́tẹ́ mi ṣe ti ilé ayé ti ilé ayé ọ̀dọ̀ mi fi rí báyìí náà lẹ́ẹ̀pẹ́ ṣe yìí kẹrin àwọn ọmọ ọlọ́mọ lọ àwọn ọmọ olóṣùnà bí wọ́n dọ́dọ̀ yín ẹ̀pẹ́ yìí ṣe kí wàá lẹ̀ ń ṣe kí lẹ̀ ń gẹ̀wó ní tẹ̀ ń ṣe. kò tí ì tí mo lè mú. kò sí gbẹ́nu òkè kankan ṣe gbọ́ ẹ mọ̀ lọ ẹ lọ mú ẹnu ẹ̀rọ. ọ̀dẹ fún mi lẹ́bù ká fún ó dàjọ́ lọ o. ó dàjọ́ bọ̀. o mi wọn ò gbọ́ àmọ́ bára dáadáa kì í mọ èjì wọn tẹ́yìn ti tẹ́ tẹ́yìn ti tẹ̀ bí ẹ̀yìn gbá ajẹ́bí mi ṣe ń ṣe mi mi alẹ́ kó yìí jọ kéèyàn ládùú iṣẹ́ iṣẹ́ iṣẹ́ burúkú iṣẹ́ tó dáwúrú ń bẹ lọ rẹ̀ irọ́ orin orin ni ọmọ kan kí bíi bíi kíní. ewo lẹ ní tẹ láì uncle sheik ti náà dẹ fáìn o. mi ò fẹ́ kí n jẹ̀dá kan ní ìjẹ̀ta. àǹtí ẹ̀ tí ì rẹ̀ ìtẹ̀ láì. Oh, baby. Àmọ́ tẹ̀ láìkí wọn pé ìmọ̀ fashion di ọkù. Oh. Èmi náà láìkí ẹ̀ o oh, wo check it out but baby why do you fẹ́ ra by me? mi really like bíbá. tó bá jẹ́ torí owó ni ó ṣe jẹ́ ká lọ sí boutique má bẹ́ẹ̀ fowó kùn wá dẹ̀ lọ rà ń bẹ̀ cause mi really like bíbá yàtọ̀. àǹtí ẹ fọ̀rọ̀ boutique ńlẹ̀ bíbá gan ló ti máa wá ń kó tó bá ti lọ tán sí ọmọ àlọ́ fi hang sí ṣọ́ọ̀pù wọn wá tan náà lé lórí ah, bíbá lọ́wọ́ wọn tó wà ní boutique ti wá ń kaṣọ. ẹ má dà lóúnjẹ àlè tó bá jẹ́ pé torí owó tó ń sọ kó ṣòwò rárá tó bá fún mi ló tó yẹ fún mi màá tó fi kún màá tó mú mú tó tó rí tí mo like tó bá dé àwọn boutique tó ti ń taṣọ ẹlẹ́mí àtọ̀nà ṣaṣọ fún ẹ gbogbo àṣẹ yoyoyo wọ́n mú dídé kókè bomi wọ́n náà mọ̀ náà mo ti rárá oríṣiríṣi wá lé jẹ́ pé ń wọ́ọ̀ṣì náà bó mú ṣe ń kọjá tí mo rí lè mi kọ̀ pé kẹ́kùn hmm, wa mo tó kó ó tó wá jẹ́ white. uncle hmm? àṣẹ ẹ̀ láì kaṣọ yìí ṣe ẹ̀ láì kẹ́ni ẹ̀ rí ni playboy hmm. ẹ̀ ehoro tó yà síwájú ẹ̀. àti ẹ̀fọ́ ni ẹ ò èmi ò kí ń wọ ọ̀rọ̀ àwọn tó bá ti yẹ wọ́n síbẹ̀ àti pé èèyàn tó bá ti wo tó bá ń wo orú aṣọ báyìí tó bá láìkìlá bí ọlọ́dẹ ń dàdí ẹ̀ ẹ̀wọ̀n á dẹ̀ máa láìka àwọn kan tó bá ti yà bí animals ẹ̀ get. òkú ẹ̀dẹ̀ fọ̀ land ní ètí ẹ̀ mọ́ fashion playboy la pé oníbọ̀dá kọ̀ báyìí bọ̀dá sunday tó bá ti dé bàbá yìí ebi kọ́ máa mú eku kọ́ máa mú ehoro lọ́ máa ń ṣe. bọ̀dá sunday ló máa ń wọnú kan báyìí. ìtò bá ti fẹ́ ẹjọ́ máa ná ìyá ọkọ mi ṣe o. ẹ o ẹ má ẹ filẹ ẹ filẹ kò bínú ah. kò bínú ẹ gbà ẹ bá mi pàkẹ alfa. owó yẹn ò pọ̀ náà yóò ṣẹlẹ̀ ẹ̀yin lè fún ìyàwó mi lọ́rọ̀ sọ. ó dẹ̀ mú one five wá máa fún mi. ọ̀rẹ́ ẹ lẹ́sẹ̀. iṣẹ́ ọwọ́ rẹ̀ ga kí gbogbo ayé lè mọ̀ pẹ́yìn lẹ́ràn mi níṣẹ́ lásán hàn láyé mi gbé ogun wákàtí náà yòde ta yóò wá rírì lágbẹ́rágbára mi mọ̀ jẹ́ èṣù. jésù olúwa wa àmín àmín àmín. Ah! sista abigail sista layo bíbélì ní ẹni tí a bá báwí tó bá wa ọrùn kè yóò parun lójijì láìsí àtúnṣe ládùúgbò mi ṣe wọ́n nù ọ́ tó. ọlọ́run bàbá ìdáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tí wọ́n ṣe ọlọ́run jésù ìdáríjì wọn. ìwọ yóò ké pe ọlọ́run ní ohun rárá yóò sì gbé mi máa mú nǹkan Those stakeholders not belong to you. Bẹ́ẹ̀ náà ló mu jipant kan ní sọ̀kọ̀ tó jáde pé Ọlọ́run ló yọ wá. Èmi á yẹra fún ẹ̀rù. Má yẹra fún torí tó bá délẹ̀ tán sí méjì ló máa mú. Wọn ní mọ̀ pé wọn nìkan ló máa ń jalè. Hmm, Fọláwẹ̀, o lè kọ́ ló ń pè yìí tí mo jà yẹn o. Jẹ́ kí n sọ fún ẹ, gbogbo èèyàn ló mọ̀ pé iye tí wọ́n máa ń ta rè látàn ẹ̀kọ́ ló ń ta. Mo ẹ káàbọ̀ ẹ pàpà ẹ yóò tẹ́lẹ̀ ilé ìwọ̀ ẹ̀lẹ́gbọ̀. ẹ ẹ padà ẹyin gangan ẹyin náà ẹ padà wá ẹ padà wá. kí ló dé ẹ dákun kí ló ṣẹlẹ̀ gan sọ́ọ́bì sórí mẹ́ja ni tí yóò bá ní irú yín márùn-ún nílé olú ẹ lùs ó ṣòfò òun kí ló dé iye owó náà ẹ̀kọ́ ẹ̀ san owó psp ẹ̀kọ́ ẹ̀ san ṣe é ti fún bọ̀dá Adémọ́lá lówó ẹ̀ tí ì fún wọn kí ló ṣẹlẹ̀ sẹ́fẹ̀tì tó yín jáná wa ni àbí kí ló dé gan bí wọ́n sì rí yín ta yóò lọ́mọ ti tán sexy girl láì mọ̀ pé ẹ̀sẹ̀ sí ẹ̀ sanwó ẹ̀sùn ẹ̀ wọlé o kó mọ iye yín ẹ̀ wọlé o. ẹ wọ aṣọ fún bọ̀dà Démọ́lá kọtàbádé láti ṣọ pàmà san a ti sọ fún wọn. betty wífẹ́ gbòòrùn ẹ̀sán ẹ̀sán oṣù kìíní ẹ̀sán kejì ẹ̀sán tẹ́yìn lójú karùn-ún kí ló dé. ẹ ẹ jọ nítorí Ọlọ́run ẹ má pariwo mọ́ àbẹ̀wò ni gbogbo ilé kí ló dé gan. iye mi náà ṣe bẹ́ẹ̀ tí wàá wà yìí o ẹ sanwó ẹ wọlé kó wọn yé eyín sẹ mo ti ta tán sí yín lọ́rùn alẹ́ yìí. ẹ wo aṣá lè máa tu owó ń ta. ẹ rí pé mo dúró dè yín bí fẹ́ gbowó ni ẹ sanwó ẹ wọlé ni. ẹ ní sùúrù àbí kí ló dé gan ṣé kò yẹ pé iná jogún lé yìí ni. ẹ ṣe o mo jogún ẹ ṣe tẹ̀dá tẹ̀ wí fún yín lẹ́nu yín sí mi kò burú ẹ sanwó kẹ wọlé àìsanwó yín ẹ ò ní bí lọ o. máa wá fún yín. ẹ kà á ń bí báyìí kájọ ìwò tèmi ní ìyẹyìn sólè ohun tó fi tó mi ó tó yín jẹ. ẹ gbọ́dọ̀ òṣì sọ̀hún jàre àbẹ́ wo gan lòṣì gan. lẹ́yìn ẹ̀rí bó ṣe rí bọ̀dé òṣì. bí ìwọ náà. ẹ wá èmi òwòjú anybody ẹ jẹ́ kó rí yín máa pé o àbẹ́ wo lòṣì. ó dà kó máa yé yín. mo fún yín ìṣẹ́jú mẹ́wàá kẹ́ẹ̀fì wọlé kẹ́ẹ̀sì ohun tẹ̀sí kẹ́ẹ̀ jáde àfàìjáde fún lọ́wọ́ ìsúnlẹ̀ mọ́ yín ń jalẹ̀kùn yín. jágba jágba ó lè. tóbi bá tún lé lèmi náà mo ti ìjàlẹ̀kùn yín o ńlá láṣẹ yín o ẹ sórí búrú o mo dúró de ìṣẹ́jú mẹ́wàá péré ni. bí yóò bá tiẹ̀ níwò lè lé ko ikú mi ò lè gbé ko àbí àwọn èèyàn ọdún yìí náà ni o bá ti wá ti kó lẹ̀ ẹ jáde nu ẹ sórí ibú lọ kágbàlejò tuntun lórí àkúmọ̀ ah, òwúlò yìí. last verse yín náà lè ń jẹ àjẹfáwo ni. èèyàn pa tí tí bọ̀dọ̀ òṣì yẹn lòun fẹ́ gbowó àǹtí mi tó bá wùn ìkẹ́kọ̀ọ́ owó tó wà ń bá ìkẹ́kọ̀ọ́ kó fún bọ̀dọ̀ òṣì tó wà ń ta o ìyẹn náà kúkú jogún lé ni pé ó tẹ̀lé wa lọ́jọ́ kò sí ṣọ́ọ̀bù àkúgbè ni torí ra ń dú bí ẹran orí ráìsì lè sanwó lẹ́sẹ̀ ń dárò ọgbọ́n yìí kò jẹ́ mi o tẹ́tí bẹ́ẹ̀ ti ń lọ àlọ́ lámilámi ni o ẹ lọ kẹlọ lálàsì bẹ́ẹ̀ mo wá ẹ̀wọ́ bí o <laughs> torí kẹlẹ́ àbàsán lẹ wá ń sá kiri tí ń lé yín ni ẹ lọ kẹlọ kú ni o bẹ́ẹ̀ mo wá ẹ̀wọ́lé <laughs> àwọn ọmọ yìí wọ́n fẹ́ lọ́gbọ́n fèmí èmi ọlọ́mọ àlè ni kí n níwèrè kẹ bẹ́ẹ̀ sanwó ẹ̀ padà bí ilé lápẹ́ tí jókòó dé ẹ̀yìn wèrè yìí. bẹ́ẹ̀ bá ní wẹ́rẹ̀ kò lè bẹ́ẹ̀ kó yìí àwọn eléyìí wọ́n kò fẹ́ pariwo. notice anything nípa Láyọ̀ àti ẹ̀gbọ́n. No. At all? No, there's anything apart from the fact that we at Kobe and they're living large. So. Wọ́n live large yẹn gangan ní point tí mo fẹ́ lọ. Yes. Nígbà wo sígbà wo? Ìgbà wo la depart náà? Ìgbà wo la wá lọ serve tó fi di wípé wọ́n kàn ṣàdédé jáàmù owó just like that nísìnyí tó èmi náà rò pé ṣojú àkúbè kan ń ta náà lọ bọ mẹ a lè sọ bí ọlọ́run ló bá wọn fi ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà sí pẹ̀lú tí mo rò pé ṣojú àkúbè lọ ní that small shop ẹ wá di ẹni tó ń lo mọ́tò gbàgàdà tó ń ṣe igbá tó ń ṣàwòrán rẹ̀. then another point is this ṣojú àkúbè tí wọ́n ń ta inú ọlọ́run good nǹkan tó tún wá yà mí lẹ́nu bẹ̀ ni wípé shop tá a fi wọ́n sílẹ̀ sí ká tó lọ serve òun náà náà yìí wà òun náà ń lò wọ́n dẹ̀ ti nílé ńlá wọ́n ti ń lo cars lóríṣiríṣi ṣé o rí pé there's more to it. Uh, anyway bóyá ká bí wọn at least tàbá mójú ajé kò ní sọ wọn ṣáàdẹ lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. okay okay what's the problem. ó fíìmù gẹ̀ẹ́yì. lóye nǹkan akíndélé kò ṣe tó lóun ṣe ṣe tó ṣe release. èmi ò máa ráyè movie like that ee olúwa o mo ti wo mo download ẹ ni. ìrẹ̀lẹ̀ má gbà lọ́wọ́ ẹ̀ ń gbà. pé iṣẹ́ ò lọ gẹ́gẹ́ bó ṣe ń lọ tẹ́lẹ̀ gbàtàdédé bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ni pé ká ṣe fasting and prayer fún twenty one days pé probably nǹkan kan máa change o adélókè and that was what we did so gbàtàdé má gbàdúrà yẹn tá a ṣe gbogbo kinní yẹn lọ títí tí adẹ̀rí pé nǹkan kan ò change náà ọjọ́ kan alọ́rajà bá ṣe máa ń ra ọjà wa normal àkúbẹ́ kìíní tàǹtà náà ni kí ni nǹkan já báàgì fún báyìí ababa twenty thousand dollars níbẹ̀ èmi àtẹ̀gbọ́n mi a pé ah ṣé ó wá kó wá wá very soon báyìí because a ti gbàgbé pé bóyá a ṣe prayers àbí fasting and prayer bóyá nǹkan kan máa tiẹ̀ ṣẹlẹ̀ so we were so surprised pé ah bóyá ọlọ́run ṣe fẹ́ ṣe títí ẹ̀ nìyẹn ọ̀dẹ̀ pé fine o ọlọ́run ti gbàdúrà wa o so bí ọ̀rọ̀ owó ṣe jẹ́ nìyẹn kò ṣe pé bóyá a ní anything hidden tá a ṣe or anything ọlọ́run náà ló kọ́ ni kò ràn wá lọ́wọ́ we were so lucky to meet twenty thousand dollars níbẹ̀ ibẹ̀ láti ní o oh, fine o bóyá àdúrà wa dẹ̀ ti wá gbà ń sìn yín o ká lè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àti àwọn ọmọpọ̀ lọ́mọ àtètè ṣe bẹ́ẹ̀ yẹn àbí nǹkan tó sọ fún yín kọ́ nìyẹn. yeah exactly what she told me. bákan náà ni. ṣé mi sọ. Ah. twenty thousand dollars. yeah. ẹ lé o ẹ burú o so ẹ twenty thousand dollars ẹ lè pín lára ara yín ten ten thousand kí wọ́n dẹ̀ kó ten thousand yẹn wá fèmí àti ẹ ká lọ invest. good. Ah, ah. ó ṣàmọ̀ pé nǹkan tó bá ti jẹ́ ti tèmi ti tìwọ náà ni dẹni kọ́ tẹ́gbọ́n mi bá ní ẹ̀yin náà lẹ́ní ìnáwó. I disagree with that torí ẹni Yorùbá yìí sọ wípé kò ń jẹ ti bàbá tọmọ kó má làálàá. kó má làálàá mẹ́. alábẹ́ni wípé ẹ̀yin ìyàwó wa lẹ̀ lówó àwa ọkọ ṣe kínni àrùn pa. kálíkà ló ń for that matter. ẹ tiẹ̀ serious but right now mo wà very sure pé nísìnyí tí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ mi níta pé níbo ni girlfriend ẹ ti rówó níbo ni ìyàwó yín ti rówó wà ṣáà lè defend mi níta hmm? wà á lè sọ fún mi pé ah no fine mo mọ bó ṣe ṣẹlẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Hmm? tóun bá tiẹ̀ kọ́ láti defend ẹ̀ èmi màárò rédíò Lagos tiwantiwa mi títì fàájì FM máa máa sọ káyé káàkiri ni mo ti mọṣẹ́ dẹ́n ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe rówó gbogbo ẹ̀ máa sọ fáyé aláì ọlọ́run gbọ́. mo trust ẹ̀yin tí a ṣe jàre. now um, ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ṣe rí bí mo ṣe gbọ́rọ̀ yẹn ni mo ṣe ní kí n wá bọ́ tẹ̀sẹ̀ níbí báyìí now tí mo ti rí fact tọrọ ti jọra wọn ẹ jẹ́ kí n padà torí pé mo ṣe kí ni mo tẹ́ màmá mo tẹ́ wọn sílẹ̀ ni ẹ jẹ́ kí n padà ẹnu ẹ̀ continue pẹ̀lú àgbẹ̀ jẹ́ lọ. ṣòro ọ̀rẹ́ ẹ fi rẹ wá mi rí. ẹ ẹ ní ìrèdè aṣọ ti ní. ẹ̀dẹ̀ láṣọ yóò gba three fifty. five hundred ní jalè. níbẹ̀lẹ̀ gan ṣe wà ló dẹ̀ ṣe. ẹ̀yin náà ẹ wo nǹkan tẹ́ ẹ̀ ná náà ẹ wo náà ẹ wo táàgà rẹ̀ suffrages ni five hundred ní àǹtí. wo jẹ́ àmà lọ ipò ọ̀rọ̀ ẹ̀ pé ó tà. àǹtí kò fàjà. yéè. mo ní surprise kan fún ó máa yẹ ẹ́ lọ́nà tó bá rí. kí n la ni. tèmi aṣọ ló ní ìtẹ̀lé ọlọ́ra ó ní ìtẹ̀lé ọlọ́jà lè. How am I going to stop this attitude of yours? Yes, please, Folawe. What kind of attitude is that? Jẹ́ kí n sọ fún ẹ, wọ́n lè kọ́ ni mo jà o. Ajá girl ni mí. Obìnrin tó bá dẹ̀ smart ló ń pè bẹ́ẹ̀. A kò ti sọ pé kò já látijọ́ yóò já, kò blend yóò blend. Kí máa ṣe díẹ̀díẹ̀ ó kò ibi smartness ibi smartness yẹn náà tó máa lọ jalè tí o bá sepo nílùú gan máa wá epo wọ́n máa wá epo máa sun ẹ wọ́n máa gbé táyà lé lórí wọ́n máa sun ẹ oh, you see now listen very well I don't want to see you ever with me má pè mí mọ́ don't ever come to my house again it is over between us I'm not your friend and you not my friend ṣùgbọ́n mi good day. ah Fọláwẹ̀ Fọláwẹ̀ ah ó ga lára ẹ̀ wọ́n jẹ́ kí n sọ fún ẹ ọ̀rẹ́ àtọ̀run wá lèmi àti ẹ o ilé ẹ̀ tó kí n má wá yẹn ibẹ̀ ni màá wá nonsense báwo tó ń sìn ó tún lè lóun láìkẹ́ bẹ́ẹ̀ yẹn fún fẹ́ ra rú ẹ̀ má yà já kó má ṣe díẹ̀díẹ̀. Hmm. kí lẹ fẹ́. fẹ́ ra aṣọ. ẹ máa wọ. èló lélẹ̀. five thousand naira ni. aside that ẹ ní kó pé méjì. okirika no get twins. ẹ má bínú. èló lẹ pé jálẹ̀ o. ó gba three five. kò gba two thousand naira. ẹ múlẹ̀ ṣé two thousand naira ń ṣe owó ni ṣẹ́yìn lè lọ jí two thousand naira kan máa nà yín pa ni. ó jọjú ẹ ló kí ni sílẹ̀ jọ ah, ah. ẹ múlẹ̀. Ah, yábẹ́jì. yábejì. ẹ wo àǹtí ó máa yẹn máa ń ná ọjà. ṣé ló bá má ṣọyìn sílẹ̀ ṣọlẹ̀ dáwọ̀ ni. ẹ má bínú jàre àǹtí. èló lẹ́nu ẹ fẹ́ san. mo ní mo fẹ́ san two thousand naira. ẹ máa mọ ẹ má wọrí ẹ máa mú lọ ẹ má bínú ṣe gbọ́. ẹ ṣe gan ma. gbà wo lọ wọn ẹ mú wá ẹ má wọrí. gbáwó lọ́wọ́ wọn náà. mi mọ̀ pé ó lè dáwọ́ gbogbo ẹ̀ àrùn gbá. gbáwó lọ́wọ́ wọn o. ṣe gan ma ẹ máa tà mà. tó bá yá wa náà wò ó bẹ̀rẹ̀ sí sọpẹ́ ẹ̀mí orúkọ bẹ̀rẹ̀ sí gbé ẹ̀mí ó yá ilẹ̀ kó bẹ̀rẹ̀ sí gbé ẹ̀mí ní orúkọ jésù orúkọ bẹ̀rẹ̀ sí wọlé ní gbogbo orígun mẹ́rin yìí gbogbo ẹ̀mí burúkú ẹ̀mí àjòjì nínú ilé yìí ó yá bẹ̀rẹ̀ sí ń jó wọlé bẹ̀rẹ̀ sí ń jó wọlé ará orúkọ bẹ̀rẹ̀ sí sọpẹ́ yín inú orúkọ bẹ̀rẹ̀ sí ń jó yín lórúkọ jésù apá ẹ̀ má ṣe káwa nínú ilé yàtọ̀ kó má ṣe káwa gbogbo ogun ẹ̀mí burúkú mọ́mì èmi rò bóyá ó yẹ kẹ́ wá ń lé sìn kẹ́ máa sinmi. sinmi ee eh, tí bá ní kí n sinmi báwo mo ṣe fẹ́ jẹun ah, èmi mà ti gba kádàrá gbogbo nǹkan tí Elédùmarè tó dà sínú agbada fún mi mo ti bá pò mo ti bẹ̀rẹ̀ sí ní yan ṣùgbọ́n nǹkan kan tó dá mi lójú ni wípé ẹni pa gónúgó kan wọn ò ń kádùn ẹni pa àkàlà kan kì í ká òṣù ẹni pàkàràkàtà ah, wọn ò ní ká ọdún mẹ́ta ẹni pa mí ni ọmọ. mọ́mì mọ́mì ẹ má ṣe pé mọ́ ẹkún àsòdá tó máa ń fà rẹ̀ ìyẹn àròkàn tẹ́ ń rò yẹn torí ẹ̀ lèmi àti fọláwò ṣe kí n fẹ́ máa wá sọ̀dọ̀ yín nítorí pé kò sí bí ṣe ráwa méjèèjì tẹ́ ìníran ti tẹ́ mi ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mọ́mì ẹ má ronú mọ́. èmi sì fi gbogbo ọ̀rọ̀ mi mo ti fi lé ọlọ́run lọ́wọ́. Hmm. má ṣe o ṣe ti rí bá tèmi àti kíkẹ́ wà yìí gbogbo nǹkan tó wà nílẹ̀ màá bá yín ṣe tó bá jábọ̀ ní tó bá bá aṣọ ní gbogbo làwọn bá yín ṣe má wà nínú ọmọ. kí ni mo fẹ́ ṣe mo ti fi gbogbo nǹkan kọ́ ra ìgbà tí mo ti mọ̀ pé mi nìkan ni kò sí iṣẹ́ kankan tí ẹ fẹ́ bá mi ṣe dúpẹ́ kẹ́ ẹ wọlé kí n dáná fún yín kẹ́ ẹ jẹun lọ. mọ́mí ọlọ́run ò ní ṣe é lẹ́yìn nìkan ṣe rí láti èní ìlọ mo fẹ́ kẹ́ máa rí àwọn méjèèjì bíi pé ọmọ kú ọmọ kù ni tẹ́ bá fẹ́ ká bá yín ṣe anything ẹ ṣáà pè wá máa bá yín ṣe. ẹ má kì í mọ. bálà tí mo láṣẹrí gan-an nìyẹn hmm, ó dẹ̀ dẹ́rù bà mí gidi torí pé mi ò rí irú ẹ̀ rí. Hmm, ẹ̀yin ọmọdé wọ̀nyí ìdílé onígbàgbọ́ la yín sí o mo dẹ̀ máa ń fọ̀rọ̀ Ọlọ́run bọ yín ní gbogbo ìgbà ẹ ṣé kìí ṣe pé ẹ ti lọ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́. no. ẹ ti lọ náwó yín síbi tọ́wọ́ yín ò tó àbí ìwọlé ogun àńlá là ń rò kú àrùn gbà ń ra wò yìí tó yẹ pé tí n bá ti lè jókòó síbi àlá ni bí n sùn àlá ni kò síbi tí mo wà nínú ilé ìyàlá kàlá ni mò ń la kí ló ń ṣẹlẹ̀ gan-an. mọ́mí bí abẹ́ṣe máa ń sùn ni ah, ẹ̀yin tẹ́ pé tẹ́ bá ti sùn ẹ̀ máa kọ̀ sùn báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń kọ́ àyà yín sókè. àbí ó ní fíìmù. dákẹ́ ẹnu ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yé òun ló ń sùn bá kan. mọ́mí bóyá ṣé kò ṣe pé ẹ̀ ń wé scarf dúdú téèyàn bá ń wé scarf dúdú sàn gbà mí ṣó wọ́n tó máa máa sùn tó máa tá àyà sókè báyìí wá sọ pé wọ́n. wọ́n bá gbọ́n ẹ̀gbọ́n náà tún gbọ́n àbí. ọ̀rọ̀ ẹ̀yẹ́ mà kọ́ ni mo ń bá yín sọ yìí. àbí ẹ máa ń wo horror film. ọ̀rọ̀ à ń wo horror film kọ́ leléyìí o alágídí ni mo láàyè o tó dẹ̀ dẹ́rù bàbí gan gidi ni mo sọ fún yín ó dá alájọ tí mo ti dénú lé yìí ó dẹ̀ mi lò lọ sí church àbí morning devotion ti máa ń fi kọ́ yín nulẹ̀ ó dẹ̀ mi lò tẹ̀ ṣe ń bì báyìí. mọ́bí a máa ń lọ church náà. báìbù wà nù yàrá wa. ẹ̀yin lọ church ẹ kò burú èmi náà ti gbà ó tọ́lẹ̀ ń lọ church ṣe wá ṣe bọ́lá ní sunday èmi àti yín àjọ ń lọ church ni tábà parí service mò ń gbé pásítọ̀ bọ̀ ọ́nú ilé yìí wọ́n bọ̀ àyálé ìsinmi mọ́. bá mi wo oúnjẹ tí mo gbé kaná fún mọ́mí kitchen. ẹ ẹ bọ. jẹ́ ọ̀dọ̀dọ̀ máa ẹ̀kọ́ jóná o. ah ok. Ah, kò burú ẹ máa tanra yín ẹ bá mi bẹ̀. chọ́ọ̀chì ọ̀la yẹn àjọ ń lọ ni bó jẹ́ wíwọ́ bó jẹ́ gbígbé kódà kó yẹ kí n lọ́wọ́ janwé wà màá fi janwé yìí lọ ṣọ́ọ̀ṣì àjọ máa dọ̀hùn ni. Ah, ẹ lè pa mí sínú ilé ìkẹ́ kí ló dé. èlò làṣọ ilé. one five. kí lẹ sọ èlò ni. ó gba one two jálẹ̀. kò gba eight hundred kí ló tí ò gba eight hundred. àná ah, kò gbà á ti one two ni jálẹ̀ designer ni first grade. kí lẹ ń tà ah, kí ló wà ń bẹ wọ́n jọ wọ́n mú ìtọ́fẹ́ mu bó tiẹ̀ jókèrè ká ló tiẹ̀ ra gbọ́ ṣebí wàá dé fọ̀ kó tó wù. ọwọ́ pè mí súnmọ́ àwọn èèyàn ọlọ́run dáadáa wọ́n dẹ̀ fi yé mi pé tí mo bá fẹ́ wàṣọ kí n máa kéwù sí ó ti máa ń gbọ́n jù. kí là ń tà ẹ bèrè sherry top tẹ mú yẹn next ni grade one dẹ ni one five lòun. Ah. next ni kí ni kí ni kí là ń rà. two hundred. <laughs> clothes can you just imagine pọ́n ẹlẹ́sẹ̀ òsì méjì ah, ah, ọlọ́mọ ah, ẹ̀kan wá síbí bàyẹn mọ́. kí lélẹ́yìn kí ni. ṣé òun tó wá ibẹ̀ ló sọ aṣọ lẹ́yìn abẹ́yìn ni. ó kún lè já wọn ọ̀bùn yóò lè lọ fẹ́ wá já ojú ká wọn mọ́ bí wọ́n wá jalè láàárọ̀ kùtùkùtù náà wèrè. iṣẹ́ tá a ṣe fún yín tá a bá ti ṣe fún yín ẹ̀yin náà mọ̀ bẹ́lẹ́dà yín sọ̀rọ̀ pé bàbá ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run àti gbádùn owó yìí rárá àti ẹjọ́ ẹjọ́. ọ̀sán àbáyọ kò sí. bàbá ẹjọ́ ẹ ṣàánú wa ẹjọ́ ẹ má jẹ́ kó tàn fún wa báyìí. ó dà kò burú ọ̀nà àbáyọ kan tí mo tún mọ̀ hmm. Hmm. Hmm. àwọn tó la yóò jẹ́ ẹ lè ṣe lórí ẹ lọ wá oníbàárà àkọ́kọ́ tó kọ́kọ́ rajà lọ́wọ́ yín bí mo ṣe ṣe iṣẹ́ ajé òun fún yín bó ṣe dáhùn bàárà òun yóò ti kú báyìí ẹ wàá wá bí wọ́n bá sin ín sí bó bá ti láàkókò òru aṣọ ni wọ́n pa kinní kan àti kinní kan àti kinní kan àti nǹkan kan mọ́ tí yẹn ṣiṣẹ́ tí ikú yìí tàjálù yìí tí èyẹ kò lórí. bàbá ẹjọ eléyìí tẹsán yóò bọ síbò bàbá ẹjọ mi ìdáhùn ọmọ mi ìdáhùn ọmọ mi kò sí bó ṣe fẹ́ rántí. ẹ wo ẹni ni pé àti ẹ̀ lè mọ ibi tó sin ẹni yẹn sí then àkí kọ list sílẹ̀ débi tá a ti ẹ̀ máa mú oníbàárà àkọ́kọ́. mi ò dáhùn ọmọ mi ìtẹ̀mọ́ bí mo ẹjọ́ bàbá eléyìí lé ẹjọ́. ẹ wò ó ẹ wò ó bẹ́ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ ní lísì bẹ́ẹ̀ rẹ ń tí tẹ́ ẹ kọ́kọ́ taṣọ fún nǹkan ó bàjẹ́ o ẹ̀yin méjèèjì ariwo ẹkún ọ̀sán lè yín. ọlọ́dẹ bàbá ẹjọ tòyọ lẹ́mọ ẹran ti pẹ́ ẹ sọ pé ẹ fọ́fọ́ méjèèjì wọn jù. ẹ máa fẹ́ máa fọ́ fún yín máa bó ti gbúgbúrú báyìí. bàbá ẹ gbà oṣù bàrẹ̀ ẹ bàbá ẹ jù. ọ̀dà fi kàn bẹ̀ mọ́. àbàbà ẹjọ́ tó ń lọ iná ẹjọ́ tó ń jó. o ti gbọ́ ọ̀dà mo ti ẹ mọ̀ lọ. àbàbà ẹ lè lọ ẹjọ́ tó lọ́wọ́ máa dúró. wọ́n pè é wọ́n pè é pé ọmọ ìwọ̀sẹ̀ ti gbọ́ ọ̀dà ọ̀sẹ̀. ẹjọ́ àbẹ̀jẹ̀ kà dúró tá a máa fi rí solution. iṣẹ́ kan mo ń ṣe lánàá tí mo fi tí mo fi àbáyé bàbá àlè lọ àlè lọ ẹjọ́ a máa dúró bàbá ẹjọ́. ẹ dẹ́kun ẹ máa lọ. bàbá ẹjọ́. Ah! madam. ẹ ṣeun sọ. madam. sá. bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ a mú mi rí àwọn ìṣípayá kan lórí àwọn ọmọ yín méjèèjì ẹ̀mí mímọ́ fi ń yé mi pé àwọn ọmọ yìí ti ṣẹ̀ sí òfin ọlọ́run ìgbà tí mo wá ń fẹ̀mí darí lọ tí mo ń fẹ̀mí wá lọ ọ̀nà wo làwọn ọmọ yìí gbà ṣẹ̀sófin ọlọ́run ẹ̀mí mímọ́ fi ń yé mi pé wọ́n tẹ owó wọn dì ní. Ah! lọ́hùn o ó mà ṣe tó sàpamọ́ jẹ̀mí yá o mo ń sọ náà ah, ah! mo ń sọ náà mo ní àwọn ọmọ yìí yábà kí lágbé kí lájù lórí ìpín àtàkùnbé àtàbọ́sọ́nà lèèyàn kádùn ilé tó tó yìí lọ́tún gun mọ́tò bọ̀gìnìbọ̀gìnì tó wà ń ta yẹn àti pé. bí n jókòó sí ibà ẹ̀ máa ma lálàkàlà bí n sùn sí yàrá lókè náà àlàkàlà ni kò wá sí ibi tí mo wà lórí gun mẹ́rin inú ilé tó pé mo gbádùn oorun mi àfi àlábùrúkú yìí náà ni bíi pé òkú ń gbé nǹkan kan bọ̀ kìíní kan gbogbo ẹ̀ṣà aláràndọ̀ràn dán tí mi ò tiẹ̀ rírú ẹ̀ rí ah! àwọn ọmọ ìbáyé jẹ́ bọ́nà jẹ́ ooo ah pastor torí ọlọ́run bàbá mi ẹ̀ ṣàánú mi ẹ ti yín náà dà ọlọ́wọ́ la fẹ́ gbé gbà ẹ jọ. Hmm. madam sa ohun tó wà lẹ́yìn fàkọ́dé òjè o ṣùgbọ́n gbà mo fi ẹ̀mí darí láti rí ọ̀nà sí ìṣòro tó wà nílẹ̀ a rí i pé èmi ẹ̀yin a gbọ́dọ̀ gbàwé ọlọ́jọ́ méje pẹ̀lú àdúrà gidigidi. ee lóhùn mi o. èmi àti ẹnì kọ́kọ́ àtàwọn ọmọ méjèèjì ni o. ee ìwọ lọ́hùn pásítọ̀ ṣé rí gbogbo à ń gbàwẹ̀ yẹn kò ṣe mí ní nǹkan kan o bẹ́ẹ̀ ni ìgbàwẹ̀ funfun bíríbírí twenty one days mo ṣetán láti gbà ṣùgbọ́n àwọn ọmọ tá ẹ lọ mẹ́nu báyìí àwọn yẹn ò ní gbà nǹkan kan. ah ẹ rò pé tó bá yẹ pé wọ́n wà ní ọmọ ayẹ́kẹ́ wọlé ni mo mọ̀ wọ́n lé wọn dànù. kẹ́yìn lè ráyè wá ṣe ní bá mi gbàdúrà sínú ilé yìí if not wọn ní àlá òyìn. ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin ẹ̀yin ò lè gba kí mi àti yín jọ gbà á ni. ẹ madam tó bá rí bẹ́ẹ̀ èmi àti yín máa gba àwẹ̀ yẹn pẹ̀lú àdúrà tí mo bá dé ṣọ́ọ̀ṣì màá sọ fún àwọn àfàdúrà jagun káwọn náà bá wa gba àwẹ̀ yìí mo gbàgbọ́ pé nígbà tá a bá máa fi gba àwẹ̀ yẹn títí ijọ́ méje olúwa kọ́ wa lọ́nà tá a bá bá rìn àmín àmín jésù àmín o àmín. ìyanu á ṣẹlẹ̀. àmín àmín àmín jésù. Hmm, jésù olúwa wa. àmín àmín àmín jésù. it is well ẹ jẹ́ kí mi máa kí mi máa lọ sí àdúgbò wa tó àwọn àgbà ẹ jẹ́ kí mi tètè máa. ẹ ṣe gan ni sá olúwa túbọ̀ ságbára dọ̀tún o ẹ ṣe gan ni ẹ ló ti ṣe lágbára olúwa ṣe sá. gbé yín ṣe yóò dẹ̀ pé nǹkan tí mo pàlè rọ́nà àbáyọ gbogbo ẹjọ́ gbogbo bí ta ti lọ náà gan àárín wọn láti rìn káàkiri káàkiri àbí àárín wọn ìṣàmúlò bàbá. ẹ̀rọ bàbá bí mo ṣe wà yí gan mi ò lè sùn mọ́júmọ́ ń ṣe ni mò ń làlàkàlà ẹjọ́ mo fi yọnu ọlọ́run bẹ̀yìn mo fi àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ ìní bẹ̀yìn mo fi àwọn ọ̀yà yín ò nílẹ̀ mo fi wọ́n bẹ̀yìn mo fi ewé àtẹ̀gbò mo fi bẹ̀yìn bàbá ẹjọ́ ṣé ìwọ ò tí mọ rí èyí tí mọ ríran kíran. rárá bàbá mi tí mo rẹ̀ wọ́n ní kó ló ń lálà. èmi ni èmi lè sún. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. èwo ah! ni à. àbẹjọ ẹjọ ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ ẹjọ ẹ ṣàánú wa. àbẹjọ ilẹ̀ kan rún yín àbí bẹ́ẹ̀ ẹjọ ẹ ṣàánú wa. gbẹgbẹ gbẹgbẹ gbẹgbẹ. wàhálà yìí ṣe àpò tó yẹ èmi lóde. béèyàn báyìí ṣiṣẹ́ fún irú yín lẹ́ẹ̀kan lọ́dún ọlọ́mọdé kẹ́mi ọ bọ́ sí nígbà tẹ tẹ tẹ wà kásànù yín ebi mọ sànù yín ọ̀hún tán ẹ ẹ rí yàn á pé ní a ṣe fún yín yọmọ fọ ọkùnrin wá yọmọ fọ ọkùnrin wa sẹ́yìn pé bàbá ara wa rèé á fi bùn bàbá ẹ sọ pé fẹ́ wá. ọ̀fẹ́ gúdẹ ńgbà ikú wa tíkún tíkún tíkún lórí nílẹ̀ wa ń gbéra yín wá bá mi tẹ́ ẹ̀ mójú tẹ́ ẹ̀ mọ́ra bí kìíní gbàǹgbà èmi ò èmi ò bí ni kálẹ̀ ni ibi níbí àwọn àwọn tó kù tèmi ń jẹun wọ́n kọ́kọ́ mo wò yín mo fi ń ṣàwò mọ́jú ni. má bínú ẹjọ́. n ò ṣe jẹ́jẹ́ mọ́ ìkànnú ẹ̀yin méjèèjì ẹ̀ fìrà yín lẹ̀ bàbá ọmọ gbọ́. Ah, bàbá wọn lè gbọ́n ẹ̀wọ̀n pọ̀ wọn pupa dáadáa ọwọ́ ẹgbẹ́ yẹn kó lè gbọ́n ni. èmi èmi ọmọ. kiri ló dà kágbàlagbà bíi ti yín fẹ́ torí ẹ̀jẹ̀ tútù. èmi èmi ọmọ mo ẹ̀yin méjèèjì mo ṣàfọ̀ fún yín ẹ̀ ṣáà ti gba àwọn ẹnìkan. bàbá ẹ̀yin méjèèjì àlejò dúdú papọ̀ ó pupa dáadáa fún yín ẹjọ́. kò burú ẹ mo ti gbọ́ ẹ já mójútó èyí tó ń bẹ ńlẹ̀ bàbá yẹjú ti ń bẹ ńlẹ̀ tán wọ́n ṣètò kí ní tó gíjì wọ́n mú kanú yín wọ́n mú kan wọn ò lè mọ̀ sí wàhálà lásán. ẹ bá mọ iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí kí n tó rí díẹ̀ n tójú mi rí wọ́n wọ́ gbọ́rọ̀ dánwò ọkàn ṣe wàhálà lórí yín ni. ẹ ṣé ẹ ṣé bàbá. ẹ máa gbọ́ ta ni ń bẹ lókè ìpẹ́ tí ń ṣẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí tó yẹ pé ń lẹ fẹ́ràn jù. èmi mọ́mí wa. ìyá tó bí yín èjì èjì ní èjì lákò ọ̀kẹ́ nìkan méjìlá ìyanjú ẹ̀ àlè fẹ́ yọ ẹnìkan kan ṣe ìyá kan ló bẹ̀yìn méjèèjì talẹ̀ tún nífẹ̀ẹ́ tẹ nífẹ̀ẹ́ tọkàntọkàn tí wọ́n lè jẹ́ bí èèyàn méjì. ọkọ abẹ́fẹ́ náà ni. ọ̀kẹ́ran ẹnìkan ní tó ń fẹ̀yìn méjèèjì sọ́nà. rárá. ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. bẹ́ẹ̀ ni sà. ṣeun èyí tó nílẹ̀ ṣeun ẹ̀yin ò dáa báwọn ṣe rí mo ti parí iṣẹ́ ẹ wà lọ́wọ́ aṣọ tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n lè nífẹ̀ẹ́ sí tí ẹ máa wọ̀ tó ti yé yín ẹ wà kọ́dà bọ́jẹ́ súùtì yẹn láìkì kọ̀bá àjẹ́ kóòtù ló wù hàn tẹ́ mọ̀ kí ẹ máa wọ̀ ẹ bá ń wá wá wọn rẹ odidi méje nínú rẹ ẹ dákun ẹ mọ̀ fi kan òun yín o ẹ̀ra aṣọ nǹkan ẹ̀ ṣe lọ́jọ́ ẹ̀ ṣe bí aṣọ tuntun kẹ̀ fún ọ tí wọ́n bá ti wọ̀ ọ́. Hmm. bàbá ṣé kò ní sí nǹkan kan tó bá ti wọ̀ tó ṣe kókó ò ní ṣe wọn ẹjọ́ mi ìfẹ́ kí nǹkan kan ṣe boyfriend mi o. etí ò sí irú akí alẹ̀ ń béèrè lọ́wọ́ mi ẹ mọ̀ pé bọ́bá jábì kan ibì kan ní ọ̀já sí ni ẹ sórí tèmi ni ó rè lù ni ah. ẹ ṣe ẹ ń tọ́ bá da fánù kan láfikún ni. ẹ má bínú ẹjọ́. ẹ wá ẹnìkan ọba lọ́wọ́ ẹnìkan bá lọ àwọn méjèèjì ni wọ́n bá lọ. Ah! mo ní kún lórí ẹ̀yin méjèèjì mm-hmm. ẹ̀yin nǹkan kò ní ṣe ẹ máa sọ fáwọn tó ní ẹ fún un pé títí jọ́ méje ni kí wọ́n ṣe kí wọ́n wá sòkú yín. àwọn ah! ọkùnrin àmì sílẹ̀ àmì sílẹ̀ àwọn ọmọ ẹkú ọmọ ẹkú ẹkú bá wà kọ́ ẹ̀mí sí i. ẹ̀mú kan ló méjèèjì. ọdún ìgbà tí mo ń fẹ́ dé bá sọ wà pọ̀ lọ́wọ́ ẹ máa dúró ọkùnrin tí ń bẹ ní ayé ni ẹrù bẹ́ẹ̀ bí bí ìbá ti gbé iṣẹ́ ń bẹ lára tí ẹ mọ̀ bóyá wọn ni wọn bá ti kọ́kọ́ fi ṣe nǹkan ẹ mọ̀ bẹ́ẹ̀ bá kọ́kọ́ yára ní ìpera wọn lára oko ni. ẹ lọ bí ẹ̀kẹ́ lọ máa sọ wá fún mi òde bẹ́ẹ̀ bá sì mọ̀ pé ẹ fẹ́ ẹ tò ẹ̀yẹ ẹ tẹ̀lé lọ. ìjọ ló gbọ́dọ̀ wọ́n jẹ́ ọmọ ìjọ. Ah, ọmọ ọmọdé ń ṣiṣẹ́ òun ọlọ́run ah, ah àwọn ọmọ mọ́mì mọ̀ mọ̀ sísí owó fún àwọn ọmọ tí ìjà lẹ́nu ọmú mọ̀ mọ̀ lọ ṣoṣo lẹ̀ fún ah ifá sì kìlọ̀ fún mi jẹ́ nǹkan rẹ báyìí sáwọn ilé yìí ó ṣe mẹ́nu abẹ́rẹ́ bí ẹ ṣe rìn ní bí ẹni tí wọn ò fi nǹkan rìn létí. entertainment hmm. ni nǹkan mi bá wà lẹ́yìn enjoyment. ọmọ jẹ yó ẹyin ni lọ́ọ̀bù ṣàkóso ló fẹ́ mi. <laughs> ẹ ti ṣayé fún wa tó ṣẹ̀ṣẹ̀ àwa yìí. a ti wà òkè. kò sí nǹkan tó rán nínú ẹ̀ náà in as much as you are enjoying yourself. Hmm. well Abigail ṣé kí n ọ̀nbẹ́. fún ẹ fún ọ náà. okay um, we got a gift for you guys baby me this is for you and this is for you a ní outing kan tá fẹ́ lọ. We want you guys to look different. I hope you like it. Yes, I do. um, but um, mo observation. Tẹ́ bá fẹ́ kó wa lọ sí outing ìyẹn ò mí pé kẹsẹ̀ tún lọ ra aṣọ tuntun fún wa mọ́nà at least gbogbo nǹkan ta nínú wardrobe wa. láì ìwọ tán mọ. ó ìwà ń bẹ̀ tá a ti wọ̀ tán mọ́sọ̀ a ní ìtò bẹ́tà nǹkan tẹ̀ wáyé tó tún quality jù ah, well for me it's my choice èmi fẹ́ kí o look very good and this is what I want you to wear I want to see you in this. Mm, really? I'm very sure you like it. Good you actually brought me my color I love it. And um, for me, I want my man to look dashing. Is that what you want? Yes. That's what I want. oh, no more. but this is good. See Thanks, dear. Thanks, dear. As you guys wish. Enjoy. Yeah. Now, um, mo fẹ́ kẹ́ ṣe nǹkan. Ṣẹ́rí tá a bá ti ń kúrò lórí tébù yìí, ó máa dáa kẹ́ yàrá síbí fún wa. So, mọ́jú ọ̀la adé máa lọ ní tó bá dọ́là wá bá dà. tó bá ti jẹ́ pé nǹkan tẹ fẹ́ nìyẹn. lálẹ́ ẹ fẹ́ jókòó ni o sáńsàlù àbáwọ̀. kò sí wàhálà bá ṣe máa ṣe náà ni. stamp. back from my walk the me. kọ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀ wọ́n wọ̀ ọ́ nǹkan kò sì sí ẹ́. ó sì dá lójú pé aṣọ tí mo kó fún yín ni ẹ wọ̀. wọ́n wọ aṣọ yìí wọ́n fojú ara wa méjèèjì rí in fact gbogbo wa jọ jáde ni. wọn gbà yín gbọ́ èèwọ̀ à má rú lóògùn ẹrù bí èèbó bá rù ọrùn ọ wọ̀ ọ́ aṣọ ẹlẹ́rẹ̀. bàbá wọn wọ aṣọ yìí. bàbá a ní wọ́n wọ aṣọ tá à ń sọ yìí sẹ́ẹ̀ àbí. ẹ aṣọ tẹ ẹ rí lọ́rùn wọn kì í ṣaṣọ tí mo kó fún yín nù. ẹ rárá aṣọ yẹn ni mi. nǹkan aṣọ yẹn kọ́. nǹkan bí irun mọ̀lẹ́ bá gbé wọ yọ dẹnilẹ̀ nǹkan ọ̀dà wọ́n bá rú ni lójú àsìbílẹ̀ léèrè ah, kí alẹ́ fi ń ṣeré yìí. Ah! ẹ̀là ẹ̀là ẹ̀là agbenu omi ríran tẹja ẹ̀ bá sọ̀yẹ́ pìpì inú rẹ̀ á sì wá gbogbo ohun benjamin Benjamin, àti fire mi rí ẹ wọṣọ ẹlẹ́rẹ̀ nǹkan kò ṣe yín bó o ló ti jẹ́ ẹ fi hàn mí. àáfà istihara tí mo ṣe lórí ọ̀rọ̀ yín ó fi yé mi pé ẹ̀bùnkẹ́bùn tó bá gbé wá fún yín bó ti mú kó kéré àbí kó tóbi ní wákàtí tá a wà yìí ẹ má gbà o. ẹ má gbà o. ká má gba ẹ̀bùn kankan tẹ́nibọ́dì bá gbé wá fún wa. ẹ má gbà. ẹ tiẹ̀ wò àkọ́kọ́ ni pé àdágbà pátí sọ́nà àdẹ̀wò bóyá a fẹ́ ṣe launching or anything so àrò bóyá ẹnì kankan fẹ́ gbẹ́bùn kankan wá fún wa kò sí nǹkan tó jọ. àáfà ẹ mọ kankan sẹ́yìn àwọn ọ̀bàyẹ́ kan wà àwọn ọ̀bàyẹ́ jẹ́ kan wà tí wọn ti ṣe tó láti fẹ́ gbé wá fún yín tó bá wá jẹ pé ẹni tó bá mẹ́bùn wá fún yín ó tóbi lọ́wọ́ yín pé ẹ lè ṣe kẹ́ má gbà ẹ mú dé àhín kí n rí tó bá ti jẹ mọ́ àgọ́ tá à ń wọ̀ sọ́wọ́ àbí ẹgbà tá à ń wọ̀ sọ́rùn ìbá àti owó ẹ mú débi o. afa um, tí n bá gbọ́ yín yé dáadáa nǹkan tí ẹ̀ ń try that sọ fún wa sí ni pé tí a bá rí um, any gift tó jẹ mọ́ bíi àgọ́ ọwọ́ bàtà aṣọ um, including owó eh, ká make sure pé agbèdọ́dọ̀ yín ká tó lò. tó bá tún jẹ́ owó. tó bá jẹ́ pé ó jẹ mọ́ owó ẹ mú dé àyíkẹ́ tó nà ẹ jọ ẹ má kété kún sọ̀rọ̀ lọ́rùn. tó bá yẹ pé ẹni ẹ̀yìn important wa láti gbà. ká make sure pé àmúdọ́dọ̀ yín. ìbá àti owó ẹ mú débi o. bàbá dẹ̀ ti mú débi kò ní sí wàhálà. Ah, lè sí nǹkan kò sí wàhálà. okay ọ̀tún tí mo wá sọ pé mo wọ̀ fún yín ẹ má wá gbàgbé o kẹ ẹ wá gbà ẹ fọkàn yín balẹ̀ gbogbo ohun tí ó tó yóò padà wá ṣẹ́kù. àmì Ọlọ́run àmì Ọlọ́run. tó yẹ yín báwọn. ẹ ẹ tẹ́ wà tẹ́jà gbàdúrà. Ah, ah. ẹ ṣeun bàbá ẹ jí káwa náà ah, wò. bàbá ẹ má dé ẹ ṣí padà. ẹgbẹ́nu ẹgbẹ́nu yín wí ẹgbẹ́nu ẹgbẹ́nu dákẹ́ ah, ah, ẹ dákun ẹgbẹ́nu dákẹ́ mo fi mo ní wọn wọ́ sọ ẹ̀sìn pé wọ́n wọ̀ ọ́. wọ́n wọ̀ sẹ́ wọ́n wọ aṣọ yìí. wọ́n wọ̀ sẹ́. ẹ dákun irú oríwo lẹ́yìn gbé wá náà tó jẹ́ pé gbogbo àwọn tí ẹ̀ ń bá ṣe nǹkan pọ̀ àwọn tán yí yín ká àwọn tí ń sá sábẹ́ àgọ́ Elédùmarè ni ẹ àwọn èèyàn Ọlọ́run ni ẹ̀yin èyí ṣe rìn síbi àwọn tí wọn ò màdúrà gbà tí wọn ò mọ Ọlọ́run tí wọn ò mọ̀ kan àwọn èèyàn ló dùn ún mú fúru wa ṣe rí àwọn tẹ́ ẹ lọ báyìí wọn ò wọ́sọ o wọ́n ti sọ fún ẹ ń ṣọ́ọ̀ṣì kan wọ́n ti tojú bọ̀rọ̀ tíá bẹ́ẹ̀ èmi sì dọ́dọ̀ wọn ní ìdọ́dọ̀ wọn wọ́n ti tojú bọ̀rọ̀ wa wọ́n ti ríran sí ẹ pé wọn ò gbọ́dọ̀ wọ́sọ. wọ́n ní bí wọ́n fún ẹ ní nǹkan jẹ wọn ò gbọ́dọ̀ gbá bí wọ́n fún ẹ láṣọ wọn ò gbọ́dọ̀ wọ̀ àwọn tẹ́yìn lọ bá nu wọn ò wọ́ṣọ pàṣípàrọ̀ wọn ṣe o èyí ọkàn jọra wọn ni kì í ṣòun. ṣe hmm. rí ìkan tó kù tó dá mi lójú déédéé dìhán ẹni pé ẹ wá gbogbo ète obìnrin pátápátá ẹ mà pọ́dọ̀ yín ń lè tẹ́kún. ẹ mú wọn wá bí bí bọ́ọ̀rẹ̀ yín lẹ́ pè mí bí bàbá láàánú kan lẹ́ pè lẹ́ pè nìkan náà fẹ́ ṣàdúrà fún ẹ̀yin ṣàtàn wọn wá ṣe rí bí wọ́n bá ewu bí. eléwo sungi a jẹ́ pé gbogbo àjàgà wàhálà tí ń bẹ lọ́rùn yín a sì rè kú wọn yẹ a sì kò lè hàn lórí lọ́rọ̀ bá tán lẹ́yìn ẹ bá gbòmìnira. àtúnwọ́n wá sí báyìí mi ò kí ń fẹ́ mo fẹ́ wo nǹkan báyìí o. ẹni màá ní kí n kàn ṣùgbọ́n nǹkan báyìí. ẹ ẹ ò rí elétè líláléla ọ ò lè mọ fúnnu pọ ẹ eh, ò sálè mọ rí nǹkan kan wí ìyẹn ò tún dáa ẹ wò ó bí ẹyẹ àdán báyìí ń likú ń fò kí lórí yín ẹ má tètè wá ń tẹ̀sí sọ̀rọ̀ ara yín. n ò fọ́ fún yín oje n ò fọ́. tí ẹ bá ti délé ẹ fi omi yẹn wọ́n gbogbo àyíká yàrá àwọn ọmọ yẹn. tẹ bá ti wá fi wọn tán ẹ ní sọ pé àwọn ọmọ méjèèjì yẹn ẹ kó wọn dọ̀dọ̀ mi. pásítọ̀ ṣẹ́rí àti lómi láti fi wọ́n lé kọ́ ló jà o ṣùgbọ́n àti gẹ́tà àwọn ọmọ yẹn sí bíbá yìí ni wàhálà wọn ò ní tẹ̀lé mi wọn ò fẹ́ gbọ́rọ̀ chọ́ọ̀chì sétí. ẹ̀yin kọ́ lẹ bí wọn ni. èmi ni mo bí wọn sà. Ah! ọgbọ́n tá a fi kọ́lé kò tó yẹ tá fi ń gbénú ẹ̀ gbogbo ètè tẹ́ bá lè fi kó wọn débi ẹ fi kó wọn débi tẹ́ bá ti kó wọn débi ẹ fi kúnlẹ̀ fún mi. kò burú sà màá gbìyànjú. olúwa ràn ẹ́ lọ́wọ́. àmì jésù. gbogbo okun tó ti ṣẹ́ ò ní gbórí mọ́. àmì jésù. ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù olúwa ọlọ́run alágbára jùlọ. Um, ẹ ẹ má jẹ́ ká àwọn ọ̀dọ́ mo ro nǹkan kan sìn hmm. ibi tẹ́kọ̀ ní ká máa tẹ̀lé yín lọ táàdẹ̀ mọ ọbẹ̀ atẹ́kọ̀ọ́ scope wa atẹ́kọ̀ọ́ ń ń tẹ̀lé yín bọ̀ bí ẹran ṣáàgàn ni àyíwá gan láwùwẹ̀ mi ò lọ́mọ́ ní tèmi ò lọ́mọ́ mi ò lọ́mọ́ tó bá ti lo èmi náà lọ. come on baby boy ṣé bá ti sọ̀rọ̀ yìí lókè á dẹ̀ ti yanjú ẹ̀ ó wà ní ó wá désàlẹ̀ sí i ẹ̀ṣẹ̀ wá fẹ́ máa convince ọ̀rẹ́ come off it. mo ṣe ẹ̀rọ ni èèyàn máa ń ro nǹkan náà ni mo ṣe ẹ̀rọ ni mi ò lọ mọ́. wo ṣe bí màá tẹ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ hmm. ṣé mi ò tó mú ẹ jáde mọ́ ni. ṣé kó lè mú mi jáde ọ̀rọ̀ yẹn ti ti ní kọ́lọ́fín ìjàre. Ah, ẹ ẹ wo kò sí nǹkan tí ò possible trust ti bómi lọ dandan ok ní inú ayé yìí náà láti gbọ́ a tún máa ń wo fíìmù tó máa ní ìyàwó ó lo ọkọ ẹ̀ ó fi ṣògùn owó tó máa ní ọkọ ó lo ìyàwó ẹ̀ ogún ìyàwó ẹ̀ pa kí ni ò lè ṣẹlẹ̀ ṣé bóyá tó kalẹ̀ máa lọ tá a ni. ẹni kọ́ láti jọ́ ń jáde wọ ẹ̀gbọ́n jáde. lọ jàre. ẹ wo àwa ní nǹkan tó wà lọ ṣe. ẹ bóyá ìyá wà ní kò ní lè everybody oya move èmi kọ́ bóyá ẹ̀yin lọ́wọ́ wá. no ẹ kàn remain silent o tẹ bá dàgọ̀ wa ẹ mọ̀ nǹkan tẹ ṣe ó yá move. ọlọ́pàá àtàwọn náà. everybody. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo èmi ń ṣe yahoo. mo understand mo understand ẹ bá dé station wa explain ara ẹ better ó yá move. ẹ bá dé station wa move. ẹ bá dé station wa. ìbò wọ́n kà tó sí gbogbo lè kalẹ̀ báyìí. wọ́n ṣe ìbọn lẹ́yìn. Eh, àwọn ará ẹ̀ ń kọ́ṣọ́ wà nílé. rárá o àǹtí Abigail pè mí sí ma àwọn náà wà ní police station. police station kí ló ń ṣe ń bẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah, mi ò mọ. Ah, ah, ṣé wọn bá yan ọjà ni. mi ò mọ màmí mi wọn kàn déédéé pè mí ni wọn náà wà ní police station. ah mo dáràn ọlọ́run máa yẹ kí ìtí mò ń ló báyìí tí mi ò rò police station. mi ò mọ wọn tiẹ̀ sọ anything fún mi pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ wọn kàn náà wà ní police ẹlẹ́mọ̀rọ̀. ẹlẹ́mọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ma ẹlẹ́mọ̀rọ̀ police station. lọ́wà yes ma kò burú mo ti dọ̀hún tán báyìí. gé mi wọ ni. ìwọ ṣé nǹkan lè fún wa ni so kí ló dé tẹ̀lé wọ ẹ wọ kẹsì ẹ bọ fún wa ẹ wọ kẹlẹ bọ fún wa padà. ẹ bọ gift ni a ti fún yín náà. ṣé ti paná fún fúnyàn ní gift ni aláàlá ìkẹ ẹ wọ fúnra yín. aṣọ ọkùnrin ni náà. ìwé lẹ ń wọṣọ ọkùnrin. ẹ ok ok tó bá mọ̀ pé o kì í o láìkì ẹ lọ́mù wọ ṣọ́ọ̀tì tèmi kí ẹgbẹ́ náà dẹ̀ wọ̀ tọwọ́ ti. aṣọ òwò aṣọ ẹ ṣe sáyẹ̀sì kọ́nà làjọ wọ̀ ni. ẹ kò má tà tẹ bá ti wọ ọlọ́pàá. oorun ọ̀sà. láyọ̀ Abigail kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ọlọ́run ṣe ọlọ́pàá. wọn á fún wọn ní gift dáràn. èmi ò mọ ọkọ tó ṣẹlẹ̀ òun ìmọ̀ ọkọ pé mo wá ṣe mí báyìí. ẹgbẹ́ ọlọ́pàá kí ló ṣẹlẹ̀. madam àwọn ọmọ yín méjèèjì ni o àwọn guys iná report wọn ipe wọn fáwọn láṣọ páwọn páwọn suspect wọn pé wọn kàn wà ní aṣọ yẹn so ó sì gbàdán ti kó wọn débi látàn àwa ní kàn wọ aṣọ yẹn wọn ò wọ̀ bóyá sì ń tẹ dé bóyá wọn á lè wọ̀. ẹ kò ṣe bẹ́ẹ̀ fún wọn láṣọ ni. ẹ bọ gift láti fún yín náà. ààyè ìgbà wo ládájọ́ bẹ́ẹ̀ di sọ́nà fún yín. bẹ́ẹ̀ di àtọ́dún mi. kò má ta ilé kan wọ sọ́run kẹsì ẹ̀wọ́ láti wọ ẹ̀dẹ̀ bọ̀ fún wọn padà. wà á lè wọ ọkọ wà á lè wọ ẹkọ o. ẹ wọ ẹ wá mi tó gbèbí wá sí ibà ẹ ọ̀tọ̀ ni o ẹ wọ ọṣọ ìkẹ́ bọ́ọ̀lù padà ṣebí wọn kẹ wọ ni ó yẹ ìgbà ìgbà lọ́wọ́ kí a. èmi ò láì kìlọ̀ sí ìṣọtí. a ní ẹwọ ṣọ yìí kẹ má dà mí dúró ẹ yẹ ká lọ ṣe tá a fẹ́ ṣe ń ní ẹwọ ṣọ yìí. ẹ wo ọlọ́pàá ẹ jọ ẹ má ní mo kọ yín níṣẹ́ yín ṣẹlí lítà ń tíkítà máa ra alátàwẹ ìgbà tá a kan bá wọn ṣe rí ọwọ́ ni ṣẹlí tó bá mọ̀ pé nǹkan burúkú ò sínú aṣọ yìí lóòótọ́ lóòótọ́ tó rìdíùs láti máa ẹ wá máa ṣe ẹ wá bọ gidi ẹ wá jíjà ẹ fún wọn bàbá bàbá bọ́ọ̀sì wọn pé wọn máa wọ́ bí ọgbọ́n ìwà wọn jáwé. àtọ́ àtọ́ orí mi ni àjẹwò àjẹwò àjẹwò ẹ bẹ́ẹ̀. èyí ti ṣe ìdí mọ̀ dì í èyí ti ṣe èmi mo ṣe fún yín ó ó ó ti tọ́ ó ti tọ́ ó dákẹ́ ń bẹ̀ panubá àbò ìjábọ̀ wíjọ́ tabàfẹ́ ìjábàfẹ́ ó fọhùn. ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ní gbé ó yá ó yá ó yá ó ti tó ẹ mọ́ lè wí nǹkan kan. ẹ gbà mí ẹ gbà mí. Ah, ah, ẹ gbà mí. ẹyin bọ̀ọ̀bọ̀ bá náà ni ẹ mọ̀ wò bí àgùntàn ẹlẹ́sùn pé mo ṣe ń lóore lẹ fẹ́ fi bí sú mi. kábàáyín kábàáyín fẹ́ náà sí àti fẹ́ náà sí ó sì lánàá olùjákè ẹ lówó ẹ lọ́lá ẹ wá fẹ́ dà mí. ẹ gbà mí ọmọ ìtìmọ̀ ayé jẹ́ o ọmọ ìtìmọ̀ ayé jẹ́ o. ọlọ́pàá. ẹ gbà mí. ẹ gbà mí. sìn bẹ́ẹ̀ bá ṣe tẹ́ ẹ̀ bá wí gbogbo ọ̀rọ̀ fágbófinró nù wọ́n máa wáyàn káàkiri. <sighs> ẹ kọ́ kẹ́kẹ́ kó sì yín lọ ẹ má lè wí nǹkan kan. èyí ti ṣe. èyí ti ṣe. ìsìnkú ọ̀hún. tèmi tí èmi èmi kọ́ ọmọbìnrin lọ́wọ́ ẹ alárinà lásán lèmi ẹ wò ẹ gbéra sọ kẹ́ ẹ lọ fọ́ọ̀rọ̀ gi ìgbàgbé tàbí kẹ́ ẹ lọ rèé báwọn tó bẹ̀yìn lọ́wọ́ èmi ń tèmi bẹ́bí ti bá peku apá tìyẹ̀tìyẹ̀ ọ̀yẹ̀dá kan náà lọ. má ṣe mo ní ó jáwọ́ nù kà ẹ̀rí báyìí. àwọn ẹni rọ̀sùn kò pọ́kọ́ lọ́rọ̀ adé fún àwọn èyí tí nàrí èèyàn rẹ̀ tẹ̀ láṣọ wọn ni ọkà kí mọ̀lẹ̀ ẹ̀bọ ni ó ṣe ó ṣe ń bá màmá tí mọ. kí n má ti iyán rẹ̀ tẹ̀ lásọ. àbámọ̀ àṣọ àtìtàn àdàpọ̀ àdàbẹ̀ òkú tẹ̀lé òun eyín tí ọ̀la ọmọ ológun jò ìwọ́n ní ọ̀kàlẹ̀ ẹ̀bọ ni ó ṣe wọ́n ṣe ń bá màmá tí mọ kí n má tí mo lògbò ó joyè o. lọ́mọ ìjà kábàámọ̀ ní ráyé gbé báyìí kàkún nírọ̀rùn gbé kàkà máa rìn káàkiri ní báyìí. mi à ṣe kà ó mi à ṣe kà ó. Ah.